وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ ọlọ́run nínú Al-Qur'an Karim Suratu Ibrahim ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀kejì ayẹyẹ ìpẹ̀sọ̀ láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ayẹyẹ ìpẹ̀jì lẹ́mìí àti dúró lánàá ọjọ́ aláṣùkára owó wọ̀tí áyá tí ó mẹ́sẹ̀ wà ní àpòyọ́ rẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹ́jọ lẹ́nà náà àwọn ọjọ́ ẹlẹ́ẹ̀kẹ́jọ sí kẹsàn-án عند الله سبحانه وتعالى ومسألة ó má ṣe fún wa ní àgbóyé برحمته يا أرحم الراحمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا وإن الله غني حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وقال موسى كفروا الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في اقوالهم أرسلتم به وإنا لفي شك tọ́lọ́run gbogbo wa náà tọ́lọ́run ti tẹ darí òfin bá wa lò bẹ́ẹ̀ orúkọ ọlọ́run ọba tó kún fún àánú àti ìkẹyìn lábẹ́rẹ́ tẹ̀síìr بسم الله الرحمن الرحيم Musa àlẹ́sọ́láàtù wọ̀sánàm ó ń sọ ọ̀sán orin ìyá rẹ̀ nígbà tó ní kí wọ́n máa dúpẹ́ fọ́lọ́ ó wá jẹ́ sáàmà wípé gbogbo olúpátá ẹ̀yàn ọmọ Israẹ̀l wọ́n máa ń sínú àrùn jẹ ní a àdìgbògbò tó ń bẹ lórí ilẹ̀ tí gbogbo wa bá wá ń takùfòrò babalà ní

hàmí ọmọ ẹlẹ́yìn lọ́lọ́run ẹlẹ́wọ̀n bá sọ ilé káwọ̀ ẹ̀dá ọmọ ènìyàn kámọ́bà àmọ́ lérò pé inú àwọn tẹ́ta ń ṣe bóyá lọ́wọ́ bá ní àǹfààní kan níbẹ̀ àbọ́lọ́wọ́ bá bùkátà nǹkan kan nínú tẹ́ta ń ṣe gbogbo ìta لا يعلمهم الله ọba ó wá ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ táájú ó ṣàlàyé ẹ̀ fún alẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam a ṣàlàyé fún wa wípé ọ̀nà tí ó jẹ́ kọ́kẹ́ ìlú ó wọ́n fẹ́ jẹ́ kí èyí ó fọkàn balẹ̀ lẹ́yìn nǹkan tó ṣẹlẹ̀ tí ó jẹ́ èèyàn lọ́rùn tí wọ́n bá mú àgbójú mẹ́rin ní tí nǹkan tẹ́ ìṣẹ̀lẹ̀ sí náà àtẹ̀jẹ́ kọ́rọ̀ yóò sí ẹ́ lákòókò ẹ nǹkan méjì ló bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sí ẹ wọ́n sọ̀rọ̀ dúpẹ́ ìwọ̀n yóò yóò bring you relief lọ́nà kan àbọ́nà mi tó bá ṣe pé tó ṣe ọ̀wọ́ nìkan kọ́lọ́kọ́lọ́ ṣe rí ìwọ nìkan kọ́nà ló sì wà ń bẹ̀ ọlọ́mọ ń lo eléyìí láti ṣe fi tú àná ti bínú púpọ̀ tó bá rí káwọn gbèsè ìdíbátà tí wọ́n pè nira tí wọ́n kọ ọ̀rọ̀ rẹ̀ láláwọ̀ ògbà ربنا لم يأتكم نبأ الذين من قبلكم ولم يأتكم نبأ الذين من قبلكم Ọlọ́run yà lẹ́mí máa sọ fún àwọn tòbí rí tí wọ́n sọ púrọ̀ ló ń pa ẹ̀yìn kọ́lẹ́kọ̀ọ́ sọ rú ẹ̀ sáwọn òjíṣọ́ ọlọ́ntọ́lọ̀ wọn bá rẹ̀ ọ̀rọ̀ ní ṣe kò sí ìdé wá bá yín ní ṣe kò sí ìdé túbọ̀ ní àlàmúyà tìkù nọ́bà ò ayẹ́sábà ìrọ́ nípa àwọn ènìyàn kan ṣe kò sí ìdé túbọ̀ yín ní àìlẹ̀bí náà ni wọ́n kọjú ẹ̀gbọ́n àwọn tí wọ́n ti wáyé sáájú tí báwọn náà ṣe báwọn àdẹ́lù ọlọ́ta rẹ́ sí wọn tí wọ́n ṣe báwọn ẹlọ́ta nínú tàn bẹ́yìn bá kọ tòjíṣẹ́ ọlọ́run tààrẹ sí ẹ̀yìn kọ́lẹ̀ ní àkọ́kọ́ àwọn kan náà ti wáyé sáájú ní tààrà òjíṣẹ́ ọlọ́run ọba sí tí wọ́n kọ ọ̀rọ̀ wọn kódà tí wọ́n tẹ́gbẹ́sí àti pa wọn kódà wọ́n pa nínú wọn ọlọ́run wá mú àpéjúwe àwọn ìran kọ̀ọ̀kan tọ́lọ́ ráwọn òjíṣẹ́ ọlọ́run ọba sí tí wọ́n ti gbóòdù sí àwọn tààrà sí wọn Ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ látorí ìjọ ànábì náà. Àwọn náà ni ìjọ àkọ́kọ́ tọ́lọ̀ bá rán òjíṣẹ́ ọlọ́wọ́ bá sí wọ́n ti gbogbo jù. Ànábì náà, alayhi salatu wa salam, ọlọ́wọ́ rẹ̀ sí àwọn ènìyàn rẹ̀. Ọlọ́wọ́ أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك أن أنذر قومك من àkọjì òjíṣẹ́ lọ́wọ́ ọba rẹ̀ tí wọn àwọn tó ṣáájú náà àwọn ìlú àlẹ́bì náà nítorí pé àlẹ́bì náà àlẹ́bìsára ìwọ̀n sàlẹ́m náà ni àkọ́kọ́ òjíṣẹ́ àlẹ́bì adam làkọ́kọ́ àlẹ́bì ṣùgbọ́kọ́kọ́ òjíṣẹ́ àlẹ́bì náà ò làkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́wọ́ bá rán àlẹ́bì náà sáwọn ènìyàn rẹ̀ mú bàjẹ́ ó dá àmúlérí wọn púpọ̀ قل إني دعوت قومي ليلا ونهارا واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا ìjọ ànábì náà ọlọ́run sọ ẹ láti kàn sódò ànábì tó fọkàn balẹ̀ ìwọ kọ́ ni àkọ́kọ́ òjíṣẹ́ táàrà sáwọn ènìyàn kan tí wọ́n máa gbóògùn sí tí wọ́n ní bọ́rọ̀ sí lẹ́nu àkọ́kọ́ òjíṣẹ́ ta àkọ́kọ́ rángan ayékọjẹ́ ó náà ni ànábì náà ọlọ́run sọ fún wa ní ọkùnrin Fọ́lọ́ ní àdámi ló ń sọ wípé wá kọ́ ìrọ̀rí ní dáwọn tó kọ omi lẹ́yìn àwọn ìnáàrọ̀ ọ̀rọ̀ máa fi dára ṣùgbọ́n omi lẹ́yìn àwọn ìnáàrọ̀. Àdámi ló ń nípa tó fẹ́ ṣù torí Ó wá ń pè ọlọ́run ó ní ọlọ́run àwọn tí wọ́n rẹ́ mi Ìdára pè wọ́n lọ́sàn mo pè wọ́n lóòrùn mi ò fìgbà kan tí wọ́n lẹ̀ láìpè. Àkọ́ yẹ kí wọ́n gbọ́rọ̀ sínú lẹ́nu kó wọ́n súnmọ́ ẹ̀mí nígbè náà tó sáà fún mi. Gbogbo ìpàdé mo bá tún pè wọ́n pé gbogbo jẹ́ ilé ẹ̀ máa ń ṣe ẹ̀kàn tọrọ àkójọ náà wọ̀nyí ẹgbùn máa ẹgbọ́ lẹ́ jẹ́ ẹgbùn kẹsàkùn ọlọ́run kò rí jìnnàlẹ̀ ẹgbẹ́ omi ẹsàkùn àkójọ ọlọ́run ò ní ti yí má mo tún pè wọ́n ń pé ó da ọlọ́run ní jẹ́ níyà tẹ́ bá ti tọrọ àforíjì tẹ́ túbá. wọ́n yìí fẹ́ ń gbọ́rọ̀ mi ní ti lọ́n fọwọ́ bẹ́ẹ̀ sí tí mo bá tún pariwo wọ́n kọ̀wọ́ bọ́ ẹ sí ọlọ́run bá wá mú ọwọ́ ohun àṣọ́ọ́dínù ọlọ́run wá mú wá ní jámù bẹ́ẹ̀ sì ní alábẹ́ kọ̀wọ́ tó ti di ìjẹ́ gbogbo ọwọ́ là ń fi gbé sí ṣùgbọ́n àwọn bá lò bẹ́ẹ̀ ìrùbá yàtà láti lọ sọ wípé wọ́n tó gbòrúgbó níbi àìfẹ́ gbọ́ jáhálù akọ́ọ̀bì àrùn fi ààbẹ̀ nìyí lé nítorí pé wọn ò fẹ́ gbọ́n tí mo sọ fún wa. ìtọ́wọ́ méjì yóò tún wá lọ wọ́n tún wá lọ wá lọ bìlánkẹ́ẹ̀tì tó nípa wọ́n tún dáàbò yìí kọ́mọ̀ bá gbọ́rọ̀ tí mo ń sọ wọ́n dúró ti mọ́ lẹ́yìn ìbàjẹ́ tí wọ́n ń ṣe wàìsàgbà òṣèkùbá àárọ̀ mọ́tútù ìgbéraga àti mi jẹmọ́ ẹ̀wùn olóògbóṣù àwọn òjíjọ́ lọ́rí anájúnú wá ń sọ gbọ́lọ̀ àwọn tó lọ́pùtì fún gbọ́ ní mo jẹ́ pariwo tó kódà ní ní ìsọ̀pọ̀ atún mú àlẹ́bìnú pa atún dùn gbàgbé lọ́jà kó òṣèlú ni wọ́n lọ sọ gbàgbé tó bá fi fẹ́ lóṣù yìí yóò tún máa ẹgbẹ́ ìyá ọlọ́run wọ́n ti yà owó kò sí àkàtà kódà ọba àlẹ́bí lọ́rù àlẹ́sàlámù ọ̀sàlá àkójọ kọjú bàbẹ́ àlẹ́bí lọ́rù sọ fún bàrẹ̀ pé yáà bùnẹ́ yà ń ká bà ìpé ìyá ọmọ nà wọ́n lè dá lóòrùn tó ní bẹ̀rẹ̀ lóòrùn àtàlẹ́ sí máa ń tó ìfà mọ̀ péréke náà ni wọ́n tọ́ ọlọ́wọ́ ní kálẹ̀ ìlú gbọ́lọ̀ kan ọkọ̀ ojú omi wọ́n bá tó kìí ẹ̀yẹ. Gbogbo ìgbà tí wọ́n bá ti ń kọjá lẹ́gbẹ̀ẹ́ àdábì ní oòrùn níṣẹ́ náà ń fi ṣe ẹ̀yẹ. Ọ̀rẹ̀ yẹ́ lọ mú wọn lọ ẹbá fún wá sí ẹ̀yẹ lèmi náà. tó bá dọ̀la àwa náà padà bọ̀ wá fi ṣe ẹ̀yẹ bẹ́ẹ̀ jẹ́ fi wá sí ẹ̀yẹ lèmi. anábìnú wa kan omi ìgbà tó omi náà ó wá ń pe gbogbo àwọn ẹ máa bọ̀ nínú ọkọ̀ ojú omi. ẹ máa bọ̀ ọmọ ọdún ogun wọn àwọn èèyàn díẹ̀ arẹ́bínú tó wá pé ọmọ tó bínú yẹn sí pé àánú ọlọ́run ìlú pé ga ó wá ń sọ pé ààbò lẹ́yìn ìyá yààbò lẹ́yìn ìyá ọmọ ànábì ló kò ní ká ànábì máa àgbàlẹ̀ ọ̀rọ̀ ọ̀ta kékeré sí bàbá ẹ̀ ànábì mú wá ń tó bẹ̀rẹ̀ ọmọ mi ríkà fúnmá àná ó lè ọmọ mi báwa náà wọnú ọkọ̀ yìí má Mọ́tọ́ka nínú àwọn ẹjọ́ kọjọ ọlọ́jọ́ ní bọ́rọ̀ tí mo ń sọ tó ní gbogbo ẹni tí ó bá ti bọ́rọ̀ ànẹ́bìnú lọ́dún náà kìkì nù. Àjíwá gbọ́ pé ọmọ tí mo bí lóòní bọ́rọ̀ tí mo ń sọ fún ọ tẹ́tí kó gbọ́ wọnú ọkọ̀ yìí pẹ̀lú àwọn tó ń wọ bẹ̀rẹ̀. Ọ̀nà

ó lè wú bí tábàrà bá pọ̀ nígbà ló gbó lórí bí yóò bí jù ṣùgbọ́n táwọn èèyàn máa ń tẹ̀sí nàìjíríà ẹ máa lórí mọ́tẹ́ẹ̀dì òkè bẹ́ẹ̀ bá ti dúró lórí òkè kò sábàrà ẹ̀jẹ̀ lágbára tó kò lè wú òkè prove ọmọ wa ń sọ fún bàbá rẹ̀ wípé sáháwì ilá jàbàlì orí rẹ̀ bàbá mi tó orí mi tó wúwo yìí máa lọ sórí òkè tí bàbá mi tí bó mi ní èmi ò lọ sórí òkè òkè yẹn yóò gbà mí níbi ẹ̀kún omi ó ní òye dé bẹ́ẹ̀. ọ̀rẹ́ náà Àrẹ́bí inú wa ń sọ fọ́mà rẹ̀ wípé à ah, kí ló bọ́ lọ́hùn pè. Ọlọ́lọ́hùn fẹ́ pa eré pẹ̀lú ni wọ́n ń sorí òbí. Láàárín ìyá ọ̀rọ̀ bọ́lá ọba tó fẹ́ àtẹ́sí bẹ lórí òkè àtẹ́sí ibi orí owó òòlù sàbẹ̀rẹ̀ ọmọ àmì kú mi papọ̀ mọ́bí mọ́jọ́ kan náà àwọn aláìgbàgbọ́ ọ̀nà àwọn Odò ẹ̀tọ́ lọ bá jàánú nìkan ló lè là kó lọ gómìnà àpáta òòlù là ń bẹ́ Ọlọ́wọ́ bá ní kò pẹ́ sígbà ẹ òjò bá bẹ̀rẹ̀. Òjò ń rọ̀, omi ń sun nílẹ̀ bí àgbọ́dọ̀ ẹgbọ́dọ̀ ń rọ̀ omi ń sun nínú ilẹ̀ òjò náà rọ̀ láti sọ́nà méjèèjì tó ápàdé ní space bọ́ ọba ń bẹ lókè òkè yẹn tẹ́bẹ̀ bọ́ ọba wà ń dà ìsàlẹ̀ náà ó pàdé ara wọn wàhálà bẹ́ẹ̀ náà ń lọ bára wàhálà bẹ́ẹ̀ náà ń mọ̀ ìmọ̀ ìmọ̀ ìjọba rúbáwá ó yàtọ̀ sí àjùmọ́ àìmáàrù olómi ṣùgbọ́n àwọn ọmọ ọ̀dọ́gbọ́ wá ààlàbẹ̀ iná ìmọ̀lùmáà ọlọ́ni wá ààlàbẹ̀ iná ìmọ̀lùmọ̀ọ́jù àìmọ́ọ́jù ó náà ní dáàmà sí sẹ́mà pé tí ó kù bá ń bí tí bá ń wù èyí tí ń wù yẹn náà pẹ̀lú mọ́ọ̀jù wéèrè ìyẹn ló sòfin àláàrin ànábì ìlú àtọmọ tó bí ìgbọ̀n tó pé tó fi dé ìdí orí bẹ̀rẹ̀ sí gbogbo tó bá ti kọlù yóò bá gbé lọ ní ọlọ́pàá ni wọ́n á Ibi tí a ti ló wùjú wá ń bẹ̀rẹ̀ ọ̀hún pé ìnákùn ní ìrìnlẹ̀ àárín Gẹ́gẹ́ bí ìfẹ́ bàbá pọ̀ máa, àrẹ́mìnú ara Yorùbá, orí ọmọ rẹ̀ bí kó ní bàbá yìí, ó wà bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ọmọ. Ọlọ́mọ́sùn alọ́mà tí ò ní ṣe dáadáa káàkiri. Mọ́ta àwọn ọmọ wa lọ́ta wa lérí tọ́ lọ́ta tó lé lérí. Arábìnú wa ń bẹ̀rẹ̀ pé ìnábì ní ìmì ní àhà yìí. Àwọn ọmọ Ó ti ṣẹ̀jẹ́ pàdéhùn lọ́dọ̀ òdodo ní tó bá ti sọ kò yí padà. Ìwọ́lọ́gbà tó mẹ́jọ́ dájú gbogbo ẹni tó ń dájọ́ lọ. Ọ̀rọ̀ nílẹ̀ àlẹ́sìnú ó tó níbi tó dé ẹ ìsọmẹ. Ìnáwó lẹ́gbàmí ààlè kìí kọ́mẹ̀ bá rẹ̀ wáyé ni. Ọlọ́kùnrin wa ń bẹ̀.

ọlọ́lọ́wọ́ ọ̀gbẹ́ pé ìnáwó amílà amàlà ń bẹ̀rẹ̀ sọ́ọ̀lẹ̀ ọlọ́lọ́wọ́ gbẹ̀rẹ̀ ìnáwó amàlà ń bẹ̀rẹ̀ sọ́ọ̀lẹ̀ Kọ́mọ tó lùdẹ̀wọ̀ ọlọ́run, kó tó lùpáyà ọlọ́run, kó tó lùsìn lọ́run lọ́mọ́bìdọ́ máa. ṣùgbọ́n máa ń fi gbogbo tọ́lù náà ní láyé olùbẹ̀rù ọlọ́run olùyapa àṣọ olùgbà ilé ní ìṣọba. ọlọ́run bá ní rẹ̀ ń sọ́ra nípa àdó àbò ṣe àdó àdìmí nígbà. ọlọ́run nínú má béèrè tó mọ̀mọ́. èdèkìtì nípa àdẹ́bìnú ó rí pé ọlọ́run ní sọ̀rọ̀ ayé ojú yí padà ọlọ́run má bì í ní ní túyò yíyọ èmi tí mo jọ́ mayẹ kó tó wáyé lùmọ̀ má bí ní ní tó mà rẹ̀ lúwọ̀ Ọlọ́wọ́ bá lè rẹ̀ ìbéèrè tó béèrè ẹgbẹ́ ayé màmá yorùbá ní ìlà ẹ̀sọ́ ànábì ìbéèrè fún bàbá ẹwọ́ bọ́lá wọn bá di bá mi ànábì ìbá sọ̀rọ̀ mi ìwọ wà á dé ìfẹ́fẹ́ wọn á sọ bọ́lá olóògùn dábàá iná àtà ọlọ́mà sọ̀rọ̀ fún mi ìdí dọ́lọ̀ lọ́dọ̀ kó wá fúyà lọ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ wàhálà ìgbà àtọ́lọ̀ náà ní ká ẹ̀wù ẹ̀wù ẹ̀wù àdúrà ìyẹ̀wò ìjẹ fún dání ń tó ń fẹ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ bọ́ bá sì kì í ṣògbọ́ àpẹẹrẹ amúlẹ̀ sùúrù gbogbo mọ̀lẹ́ ọlọ́wọ́ bá sọ̀rọ̀ nípa àdínú àrẹ́sọ́lá ṣọwọ́sọ́lá àwọn èèyàn rẹ̀ náà wọ́n tí wọ́n kọ àìwúmọ́kùnrin mọ̀ká zíbà àwọn tí wọ́n pè òjíṣẹ́ ọlọ́wọ́ bá nírọ́ ọ̀kan ní ìjọ àdínú rù àjùmọ́lọ́rọ̀ wọ́n já sí àwọn tó sì gbọ́ sí lẹ́nu alọ́sọ̀rọ̀ wọ́n já sí ọlọ́run ká nàbí ó sì rẹ̀ ti wà sáwọn tó bá sọ̀rọ̀ tí wọ́n rò dá nígbà tọ́lọ̀ ń sọ ti náà rò ọlọ́run tó ń sọ ti áájí ìran áájí tí ọlọ́run náà àjẹ́bí gúúdù sí wọn àjẹ́bí gúúdù àjẹ́bí ọlọ́run ni ọlọ́run náà sí àwọn ìran áájí ọlọ́run wa á máa áájú fa orí kúrú ní tọ́ọ̀gíra

tó báyìí kó dùjọ ẹ lọ́wọ́ bá ní kó sọ fún ọlọ́ ní kíra àkúrú jáde nínú àkàrà alẹ́sọ ní ti bẹ̀rẹ̀ lọ́rọ̀ àkúrú jáde bí àkúrú lè jáde fún ọ̀nà ọlọ́wọ́ fi mẹ́jẹ̀ mú sí wọn ò padà yọ pé mẹ́jẹ̀ mú náà ọlọ́wọ́ padà bá wọn ẹgbẹ́ á má bá mú un bá wọn nípò mi tọ́ bí a. وأما عاد فأولئك بهم صلصلنا عاتية خاء عليهم

látara wípé wọ́n tẹ́lú wọlé nígbà ọlọ́mọ bá ti pa ọmọ rẹ̀ ọlọ́niwá máa àádún ọlọ́nijẹ́ àwọn ìjọ jàǹdẹ́bì rúùn mi rí ìjọ lọ́nà àti àgbàgbà wọn rẹ̀ akẹ́kùn akẹ́kùn tí ń fẹ́ tí ń láǹfààní béèrè fún níbi tá a bùkátà sí sí gẹ́gẹ́ bí ìjẹ̀rà tó tún lè jìyà tí kó wá lọ màá gbégbó tó tún jẹ́ ìyàrá pátá lọ́n tó lè sọ ìyà fún wa àmì kékeré náà ló pẹ̀lú àárín méjèèjì gbogbo tí ń jágbádùn yẹn náà ọlọ́run tún lè yí kó tún ìyà náà lórí ẹ̀sẹ̀ lórí jẹ́ pé kéèyàn ṣe pẹ̀lẹ́ nítorí olóògbé gbádùn ni ọlọ́run lè pè níyà fún ọ ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ nínú Ramadan wọ́n wá ẹnìkan sọ ọ̀rọ̀ rẹ fún mi a bẹ̀ ó ní ṣe kan orí ṣọ́ọ̀bù tí mo ń wò yìí ẹnìkan ní ṣiṣẹ́ bábà kan ló lò rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ náwó ṣe ó ṣe àwọn bí àwọn ṣe títa yẹn ó ṣe gbogbo ẹ̀ ó náwó sí dáadáa ó wá dé ṣọ́ọ̀bù bóyá omi dà á lẹ́sẹ̀ pé táyà ló ti wà lónìí bóyá omi dà á lẹ́ ẹsẹ̀ rẹ̀ wá ń lọ. bẹ́ẹ̀ rẹ̀ ṣe lọ yẹn gíláàsì yẹn ló lọ orí orí lulu gíláàsì yẹn sọ́mà pé orí wọ rẹ̀ gíláàsì yẹn ti rẹ̀ ọ̀hún yẹn díẹ̀ ló kú iṣẹ́ tó kù tó pọ̀ nù nígbà tí wọ́n tún yẹn. òun náà ti gíláàsì rẹ̀ ó kájọ fẹ̀rẹ̀ báyìí orí olùdó gíláàsì yẹn ó lu wọlé. ọrùn wá ápùn gbáṣíjáṣì wá rẹ ọrùn orẹ kọ́dọ̀ gbẹ̀dẹ̀ lòsànà oṣù jẹmọ́ tí gíláàsì wà bẹ́ẹ̀ tí gíláàsì ó wà ń bẹ̀ ó tójú lọ́yìn àbí òtójú lọ́yìn ìbúnjẹ wà bẹ̀ wa ń bẹ níbi ìgbádùn wa ìdí nìyẹn tó fi dá máa lọ

kọ́mọ̀tò ní àtúnlẹ̀ ṣùgbọ́n tí wàá bá àkọọ́lẹ̀ nínú ayélujára láríyájú àná ṣùgbọ́n ti dáta ni kò mọ̀ pọ́pẹ̀ tó ń jẹ yẹn dáta yọpa adákùnjẹ ẹyẹ ó da púpọ̀ púpọ̀ bàbá rí ànílẹ̀ orí lọ sókè ànílẹ̀ orí lọ rẹ̀ adákùnjẹ lọ fún àpèpàwọ̀ ìyàtọ̀ rẹ̀ فأما عاد فأهلكوا بريح صرصر عاتية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية Ọlọ́run ti jẹ́rí àwọn ìjọ àlejòwò àpàwọn rẹ̀ pẹ̀lú atẹ́kùn sọ̀rọ̀sọ̀rọ̀ ìlànà àti atẹ́kùn yẹn tutù kọjá tí ara lè gbé. Ṣé ẹ̀kọ́ kó máa ń dé ìdí ìgbàlódé wípé kò sí yóò bíríṣì ẹ̀yà rẹ̀ yẹn ní hajj yẹn òjúlẹ̀ jíjẹ́bá tọ́bá bọ́ọ̀lù ìrìnàbá ibi èso ń kọjá pé mo fẹ́ bu omi mo fẹ́ kàlà òtò bẹ́ẹ̀ ọwọ́ yẹn òní ìwà akẹ́kùn yẹn lọ ní mo ní lọ́dọ̀ òní mo sí sílẹ̀ wọ́n kò ló ta ló olóòtú

látẹ́kùn rẹ̀ ti ń bọ́ ìjọba tó yà ń sàgbó àtẹ́kùn rẹ̀ ti fún àtẹ́kùn lọ́wọ́ láti ìjọba ká ṣe pẹ̀lẹ́ àwọn mẹ́ta ìjọ ọlọ́run ọ̀sán mídíà ìrìnkà tẹkinọ́lọ́jì ìrìnkà tẹkinọ́lọ́jì tọ́rọ máa gbé ọkọ̀ bá gbé lọ́gbẹ̀ẹ́sọ́rọ̀ akẹ́kùn yìí ń fẹ́ ó ti di òru méjì ọjọ́ mẹ́jọ látẹ́gùn yìí fi ń fẹ́ ìwò ọlọ́run wá ìkráìkù tó ṣẹlẹ̀ sí wọn nígbà látẹ́gùn bọ́ sí wọn lára tán ló ń jẹ́ pálí kùrẹ́ áàrùn ìmọ̀ ń lò nígbà àwọn ọ̀nà àgbékalẹ̀ ọ̀rọ̀ ìjọra ibi ìyọ̀sọ̀t ó wà pẹ́ èyí ò ní rí ṣùgbọ́n ọlọ́run bá wá ń sọ ìwé sọ وثمانية أيام ndị فترى القوم فيها زرعا wà Wọ́n wá ń kú lórí ìdàró. Májẹ́bì ẹ bá ti wọ́n kú lórí ìdàró bẹ́ẹ̀. Ṣé a mọ̀ wípé ẹni ní dágbé bó bá pẹ́ lù níbẹ̀ orí òrè bọ́ọ̀lẹ̀. Torí pé gbogbo tó lè wo orí yẹn dúró pátá jù gbẹ yóò rí bọ́ọ̀lẹ̀. Akọ́ òrè bọ́ọ̀lẹ̀. Ọlọ́run ni wọ́n wá ń re bọ́ọ̀lẹ̀ lórí. Wọ́n wá dà bí kùkùté ìdàbínú. Mọ́ra kùkùkù ìbínú ọlọ́ni ẹ́ ìjọ kẹta owó tó ń bá ń fara kánú wá lọ pé ọjọ́ méje òun méje ọjọ́ mẹ́jọ ìnàbá fẹ́ta rọ́bì kalàṣẹ ní ìlú ọlọ́lágbára ọlọ́mẹ́jọ wáyé à ọlọ́wọ́ ta yọ ẹni dé ìrìn àbúkágbà dá tí wọ́n ti ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ wọn báwọn kan bá wá ń kọjú ẹni tó tó tó tó tó tó tẹ̀lẹ̀ táwọn ẹni tó kọjá yẹn bọ̀ wá tẹ̀lẹ̀ sí wọn náà. wọ́n lè ní ẹni bá ìlànà àlẹ́kùn ìlànà. ọlọ́run láwọn dáadáa kọ àwọn mẹ́ta pé làdáa kọ ìjọ núrù ìjọ àníkùn fún ìjọ ànẹ́bì sọ ní ọjọ́ láwọn bí i tún pọ̀ lẹ́yìn ìtàwọn yẹn Ọlọ́run nìkan ló mọ̀ yí àwọn tààrà òjíjọ ọlọ́run tí ní wọ́n kọ̀. Ọlọ́run nìkan ló mọ̀ yí wọn. Ọlọ́run ni àwọn òjíṣẹ́ wọ́n wá bá wọn pẹ̀lú àwọn àlàyé ọ̀rọ̀ tó fojú hàn pẹ̀lú àwọn iṣẹ́ ìyanu èyí tí ò sí èméjì mú bẹ́ẹ̀. Fọ̀rọ̀ dúró ẹbí àwọn tí ẹkùn àìyí rọ́dù àìyẹ́dì tèṣe fámì. Ọlọ́wọ̀n bá ní wọ́n dá ọwọ́ wọn padà fẹ́nu. Kí ni túnmà yẹn? Tí lọ́wọ́ bá sọ bẹ́ẹ̀ kí ni túnmọ̀ tọ́gbà èrò kálọ̀ tún lè lè rògbà wa tó gbé tó bá jọra wọn náà láti máa ń wẹra wọn káàkiri gbọ́ ìtumọ̀ ìdílé lápòjú ẹ̀sìn lásán wípé jẹ́bẹ̀tẹ̀ gbọ́mọdé lọ́wọ́ kí ni sọ yìí náà sábà náà jẹ́bẹ̀tẹ̀ gbọ́mọdé lọ́wọ́ yìí náà sábà sọ bẹ́ẹ̀ ní sọ yìí náà ọgbà ọkùnrin ní àwọn ẹ̀sẹ̀ yóò fún ọkọ̀ yìí ṣe yóò fún ọkọ̀ tó ṣe wọ́n ọkùnrin rẹ̀ ẹ̀hẹ́n tí ó rò ọ̀tẹ̀lẹ̀ gbọmọ tó jù lọ ṣùgbọ́n ẹni tí ó bá mọ ìyàtọ̀ ń bẹ láàrin tá a sọ ní àti dàlálà rẹ̀ linguistic implication ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ náà ní ẹgbẹ̀rẹ̀ kí ló fi kàjẹ̀ tẹ́ ń jẹ́wọ́ ní ìmù kan gbogbo rẹ̀ ti lọ ní ẹgbẹ́ Yorùbá mo rántí ọ̀rọ̀ kan ní kẹta mọ́lù àyíkọ́ sọ àwọn ọ̀rọ̀ yẹn táwọn ọmọ wa náà àwọn bàbá adábá bá sọ̀rọ̀ tó bá fẹ́ ká wá láti mọ́ òní sílẹ̀ tata ọ̀wá pàdé mi sílẹ̀ tata káàkiri sọ sílẹ̀ tata ààrẹ sílẹ̀ tata bẹ́ẹ̀ lọ sílẹ̀ tata fọ́mọ́ ní ìkọ̀mọ́túnmọ́ sílẹ̀ tata ìyálẹ̀ta ìtumẹ̀ ẹ̀rẹ̀ ilẹ̀ mẹ́sì fáyọ ìyálẹ̀ta sílẹ̀ bá ti ta ṣùgbọ́n ìyálẹ̀ta gọ́ta bọ́ àwọn àwọn yìí ìṣẹ́wà tó yẹ máa nà láìsí gbogbo ẹni lọ́bá fi fi gbẹ rẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ti dẹrú torí pé ní ẹni làámọ̀ ẹmọ̀ta bí ma fi fi abúwá ìní ó ní àwọn ìtumọ̀ tó pọ̀ ọlọ́ ní wọ́n sì dá ọwọ́ wa padà sẹ́nu nípàtàwà ànẹ́bẹ̀ ọlọ́ tí wọ́n bá wọn sọ̀rọ̀ tán sọ̀rọ̀ ọlọ́wọ́ bá fún wa ma ṣe mọ̀ wípé tí ẹnìkan bá mọ̀rọ̀ tá fẹ́ sọgbọ́rọ̀ ní bá abẹ́ ẹ̀kọ́ gbọ́dọ̀ dé ní ti yẹyẹ ọlọ́run wọ́n ṣe bẹ́ẹ̀ káwọn òṣìṣẹ́ ọlọ́ ó tún túmọ̀ sí ṣíkàtù dárọ̀ nígbà tí ọmọ ènìyàn bá fi ọwọ́ sí ẹnu sínú bí sẹ́mítẹ́rù ìbá bírú dá yóò pọ̀ ọdún táwọn àlejò ọlọ́run bá ti sọ̀rọ̀ lọ́dọ̀ fún wọn mú ìbínú hàn àgbádọ̀ ló lápẹ́ gbogbo ẹ̀yẹ náà ni ọ̀rọ̀ yẹn gbé jáde farọ́ du àìsílẹ̀ òun fi àfúwá ìdí ìmọ̀ ilmù ìgbàlágà tẹ́mùwẹ̀ ní Arabic rhetoric ìyẹn tẹ́mùwẹ̀ ní alkinaya torípé kinaya yóò fi gbàlálà abẹ́ kinaya kan alkinika sọ́gbàní áwùkúwù fi sàmà imú rẹ̀ sọ́nà imú rẹ̀ wà kinaya kan alkakakọ̀ kàdímọ̀ gbẹ̀rẹ̀ ẹ̀tí wá máa gbẹ̀rẹ̀ àgbà ìlú kò ní kò jẹ́ ní borí lọ́wọ́

ó lẹ́sẹ̀ ó mọ̀yàn gbogbo èdè ló ní àwọn nǹkan yẹn èyàn wá ní ìmọ̀ èdè ìrìn àti gbogbo ìgbà ẹ̀rẹ́ yẹn bó bá ti wá mọ̀ gbogbo àti wá sọ yẹn náà ó bẹ̀rẹ̀ English English teacher bẹ̀rẹ̀ ní literature ó wá fẹ́ kọ́ wọn ní nǹkan yẹn ó bá tó dúró rẹ̀ wá ní yóò tètè wọn ìgbà náà ọ̀gbọ́n ní náà kò ní kọ́kọ́ yọ ọmú tí ó jọ lọ́dọ̀ ti wọn nínú èdè tí wọ́n wá ọmọ yóò sì tẹ̀lé ẹ̀jẹ̀ yóò le gbogbo àwọn nǹkan wọn yìí ló jẹ́ ká máa ṣàlàyé ẹ̀rú gbẹ́gẹ́ rédè olóbí àìmọ̀kan àìdédè yébi ìjà àìgbọ́ra ẹni yé ẹ̀jẹ̀ ẹ̀yẹ́jẹ̀ ló bíjà gbogbo àwọn nǹkan wọn yìí ó ṣe máa ọlọ́wọ́ akọ́ wa lédè púpọ̀ lọ́rùn a fò tó bá tún sọ̀rọ̀ tàbá fò wọ́n bẹ́ẹ̀ táwọn òjíjọ bá wọ́n منا كفرنا بما أنزلتم به جماعة وبركة ومن أبو باتنسو إنا كفرنا àwáṣá ìgbàgbọ́ bí ma òrùsí tó ń bí i gbogbo tẹ́ lọ́wọ́ ọmọ ẹ̀yìn àgbà kọ̀pá ní gbogbo ìgbà máa èrò gbogbo tẹ́ lọ́wọ́ ọmọ ẹ̀yìn tí wà ní ẹ̀sẹ̀ lọ sọ pé àwọn ìgbà wọ́n sọ bẹ́ẹ̀ sáwọn òjíṣẹ́ ọlọ́run. kódà wọ́n tún sọ báwọn òjíṣẹ́ ọlọ́run pé gbogbo tẹ́ńtẹ́ ń pè wá sí ìjọ kò yé wá sí ọkàn wa ò bá à ń ṣe èrè ìlú rẹ̀ pé lẹ́yìn jẹ́ ìlú tó rọrùn ṣáàkù rọ́ọ̀lù méjèèjì ló nínú ààrẹ wípé wa iná yàbí ṣáàkì dájájú àwa àwa ń ṣe ìrìnlẹ́jì mímọ́ ìjọdí wúnà náà ilé rẹ̀ nípa jẹ́ǹpẹ̀ wá rí kódà mùríkù ni wá mùríkù náà ni mínà rọ́ẹ̀lì àrọ́ẹ̀kù náà ní ṣáàkù gbogbo wọ́n sọ bẹ́ẹ̀ táwọn ànábì wọn lọ ẹ̀ẹ́dì gbé ṣáp ó wọ ní òde yorùbá náà wọ́n lò ó ṣàkùṣàkà yorùbá náà mọ́tò rẹ̀ wọ́n lò ó ṣàkùṣàkà ìtumọ̀ pé ó ṣe ṣáp ó ṣe èlé ìdílé. ọlọ́run bá ń sọ aláìní wípé kọ́ ọ̀la ìtúwúso lòun ọlọ́wọ́n bá ní sílẹ̀ ìṣẹ̀lẹ̀ méjì yé lórí ọlọ́run tí ó ti ẹni òṣèlú ní ọlọ́run ṣe sọ́pọ̀n ló ń ṣe méjì lé lórí ní àbóòrùn àbóòrùn tó bá ti lè ṣe méjì lórí jíjẹ ọ̀rọ̀ àbóòrùn bá mẹ́kọ́ ṣe méjì lórí ẹni tó dà ọlọ́wọ́n bá ní kí ló ń ṣe àwọn aláìgbàgbọ́ tí wọ́n ní àwọn ń ṣe méjì kò kí ẹ̀ táwọn ń ọlọ́wọ́ bá ní kọ́ láti olùsọ̀lọ́ fún ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ta ní sọ wá ń sọ fún wọn. ṣé iyèméjì ń bẹ nípa ọlọ́wọ́ ọba níbí ṣé ó ti yẹ kéèyàn máa ti èmi olùsọ̀lọ́ fún àwọn àmì sọ pé ó wà ní oṣù bíbí jọ ọlọ́run kò rí bẹ́ẹ̀ a kì í ṣe iyèméjì nípa tító jọ ọlọ nípa kó nìkan lóye ká máa ẹjọ́ sì fún ọ́. ọlọ́ nínú ìbájẹ́ ẹ̀mọ́ kankan nípa ọlọ ta ló dá sọ́mà fáfírì kọ́ọ̀lìkì ẹ̀kẹ́kẹ́ náà ti dá sí ọpá tù yọ láti fi jáde fáfírì sàmẹ̀wáì olómanufactọ́rẹ̀ fáfírì sàmẹ̀wáì wà lẹ́kọ́ bá ń ṣe èméjì wo sánmà tọ́ka fẹ́ lómi ó ṣe òòlé ṣe yẹ méjì lẹ́rù kọ́lọ̀ ló dàrú mo bá lẹ̀ ṣe yẹ méjì mẹ́rin ṣe àwọn ọmọ ọlọ́pàá bá ní ẹgbẹ́ ọkùnrin wọn bá bá ń ṣe méjì nípa ọlọ́wọ́ bá sí ní sàmà wá àti wọn ní kéèyàn ọlọ́ ni mo dá sánmà àti ilẹ̀ fún yín Pípẹ̀ tọ́lọ́wọ́ bá ń pè yí, tọ́lọ́wọ́ bá ṣe dá láti dẹ́kun orí ẹ̀jẹ̀ ìjì yìí ni ọlọ́fẹ́ kàánù yìí ni ó fẹ́ borí dì ló fi ń pè yí kẹ bọ́rọ̀ sí lẹ́kan. Ìwọ̀nfẹ́ èyí jẹ́ ti fẹ́ lò lérílẹ̀, ọlọ́fẹ́ lọ nínú ara kẹ́ẹ̀lẹ́ ló gbẹ̀gbẹ̀kẹ́ àsìkò tó fẹ́ kẹ́ẹ̀lò lérílẹ̀ níbi ni ọlọ́fẹ́ sọ kalẹ̀ lérílẹ̀ níbi jẹ́ ẹgbẹ̀ tí ẹ̀yẹ lọ́ka nílé ti balẹ̀ lẹ́ẹ̀kì lè ráyé gbí pẹ̀lú rọ̀. Jẹ̀mọ́ àìsí tọ́lọ́run ọba ṣe kò jágbàdùn ayé kò jágbàdùn ayé gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n bá fi tọ́lọ́run ọba tẹ́tẹ́ lárùkú wọ́n ń tàbí wọn gbádùn wọ́n ní lẹ́nu gọ́mẹ́ta ẹ̀ lórílẹ̀ Amẹ́ríkà ẹnìkan wọ́n ní kó lọ mú ọmọ wá òun wá ṣe ẹnu ọ̀nà kan kọ́nù ọ̀nà ó pọ̀ báyìí dọ́ọ̀ lọ́yọ̀ ọkàn ọlọ ọkàn bí ó gbálẹ̀kùn máa ẹlòmí ìborí jọba kí ló sì burú bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rì dáadé ó lè nàgbà sí lórí pa wọn pé ó dí àlàáfíà ọ̀rọ̀ lọ́wọ́ àlàáfíà wà dáadé kí rẹ̀ jẹ́ sí táyọ̀ ò lè débi débi ọlọ́pàá ń bẹ lórí ọlọ́ni òní ọlọ́ni òpé ó kú tó bá dùn fún àkọ́bà náà àlàáfíà wá dà nínú ìṣẹ̀mí bẹ́ẹ̀ àbíkò lè ní wà láàbẹ́ ẹ̀sọ́ ni táwọn ọmọ ìyàwó ń di ẹ̀jẹ̀ àwọn èèyàn sódì ẹni bí agbọ́kọ̀ síta ọlọ́ pa àwọn èèyàn bí ìkẹ́sẹ̀lẹ̀ níjọ̀kà láìpẹ́ kùntàmọ́ àwọn èèyàn lọ nígbà bá gbọ́lá wájú gbé lọ ìlú ẹ̀nà gbogbo ẹ̀yàn tó wà mẹ́rin tí wọ́n ní èèyàn mẹ́rin tó mú ní kópa owó ti kó ní wọn sọ sí èèyàn ìyẹn wá sí kódà ti ẹjẹ́ ìyẹ̀kúdọ̀ síbẹ̀ ìgbádùn tàbí ẹlòmí ti ó ti di aláàbọ̀ ọmọ ẹlòmí ti bọ́ sọ́kè ẹ̀yàn ọmọ mi ti dọ̀mọ̀ olùkọ́ ìyàwó mi ti dòpó láìwò látara lórí àwọn ìyàwó gbogbo kọ́lọ̀ wá máa tọ́ ọ̀yà mọ́tò pé wọ́n mọ́tò orí náà ní jàújáú lórí ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ kọ́kàn ọbẹ̀ mi bú sí ogun káṣẹ́ tọ́lá ọba ẹlẹ́yàn sí gbádùn ayé lọ́kàn bí balẹ̀ lórí kálukú òbí máa sọ́ra látara tó bẹ́ẹ̀ ṣe torí pẹ̀lú ó máa bọ oníkálukú pé màá jábọ̀ tí mo bá ṣe láyé ṣùgbọ́n tí ò bá ti sí yẹn ń ọmọ ni ó máa ṣe tó wù wọ́n lérí rẹ̀ wọn ò ní ná ní kára ní ẹlòmíì nítorí fáwọn fẹ́ rẹ̀ wọn ò ní ná ní kéde ó pa ẹlòmíì nítorí fáwọn fẹ́ yóò wọn ò ní náà ní kẹ́lò bí ó pàdánù ẹni rẹ̀ nítorí pàwọn fẹ́ gbáyé gbádùn ọlọ́wọ́n bá níbi kẹ́ẹ̀ṣẹ́ tọ́lọ́wọ́n ọba yẹn wáyé wá ní láàájá ní ìjọ́ ń sọ bá wà lẹ́bí ọlọ ní pé èwo lórí ṣe orí èèyàn bíi ti tiwa náà lè ní èwo ni àlẹ́ òṣìṣẹ́ ọlọ́run ti yọ ọ́nà ẹ wò gbéraga ọlọ́ni wọ́n sọ ti pé iná ń tún ní lábáṣẹ́ òun ní ìpìlú náà wọ́n lẹ́yìn òṣìṣẹ́ ọlọ́run yìí èèyàn bí ìtawà náà ní ní ẹgbẹ́ sọ̀rọ̀ a ń يريدون يصدون عما كان يعبد wa. ọ̀dọ́ àwọn bèbè rí àkọ́kọ́ náà sọ bẹ́ẹ̀ Níbi ìṣànà ìjọ sí àwọn bàbá náà bàbá wa ẹ̀fẹ́ jẹ́ bá bọ̀ sàmọ́ ni. Bá jù náà lùtù ìtọ́ wá ewé lọ́dọọdọ òṣìṣẹ́ ọlọ́wọ́ máa lẹ jẹ́ ẹkúṣẹ́ ìyanu gbàǹgbà wá láàbí ìgbàkójìdọ̀ ọlọ́wọ́ wa lẹ́ ṣe ọlọ́ni tí wọ́n sọ nìyẹn. Kọ́lá láwọn mùsùlùmí fún àwọn òjíṣẹ́ ọlọ́gbà rántí wọn wọ́n wá fún wọn lẹ́sìn. Ìnáwó ilẹ̀ nílò ọjọ́ ní àgbéra wa lọ́lọ́run ẹwà wà lẹ́bẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ni kọba pa lẹ́bẹ̀ ọlọ́run lọ́lọ́run lórí nǹkan ló kọlù gbogbo àwọn àlẹ́bẹ̀ ọlọ́run ni tí wọ́n ń sọ náà ní wípé ìrìnà wọn ni wọ́n ń rìnà àwọn aka bá ní sọ̀rọ̀ yìí èyẹ̀ bí ti náà ti wá àgbéra wa lọ́lọ́run àgbéra wa nímọ̀ ìlẹ́

láàrin wa àtàwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ọgbà wà ní abẹ́gbà wà ní àgbà wà ṣùgbọ́n èèyàn làwọn náà wọ́n ní èèyàn ti ti yí láwa náà jẹ́ àmẹ́wọ́lá kí n náà àyà nínú ara mẹ́yẹ̀ṣọ́ nínú ìgbà yìí ọlọ́run wọ́n ń ṣèbẹ̀ẹ́ra fẹ́ni tó bá fẹ́nu àwọn ẹrú ẹ̀ ló ṣe lójíṣẹ́ ìyẹn ló ṣàwà ó ṣe wá ní ìrànṣẹ́ sí àmọ́ àkùnra wa lọ́lọ́run àdìpẹ́ra wa lọ́mọ ọlọ àdìpẹ́ra wa ní ìbátan ọlọ́run fún ní àdìpẹ́ra wa ní mọ̀lẹ́kà iṣẹ́ tọ́lọ̀ wọn bá ràn wà là ń jẹ́ Wà máa ká ní aláná kò sí nínú agbára wa, ò lágbára láti fún yín níṣẹ́ ìyanu kankan. Bọ́lá wọn bọ̀ báyọ̀ ti dákú wa àdèdá ṣe ẹwà àwọn òjíṣẹ́ ọlọ́. Ṣùgbọ́n lèmi, àwọn èèyàn máa ń sọ fún ọdún pé kékeré ẹyún ẹtún pàdé wáyé. Ẹtù àmì bẹ́ẹ̀ agbára àdúrà agbára omi ọmọ ẹ̀ ẹtún pàdé wa nígbà náà. Ṣé kékeré ìrìnjẹ́ ilé mọ́ ẹnu? Àwọn tó bá tún sọ bẹ́ẹ̀ kí

àwọn àdájọ́ ọ̀rọ̀ wọ́n ní àwọn òní kápá láti múṣẹ́ ẹ̀yà kankan wá ilẹ̀ àmì ìdìnnìlá àbíkọ̀tì ọ̀dọ́ ọlọ́run àwọn àtàwà tó jìṣọ́ ọlọ́wọ́n bá náà ọlọ́run àwọn náà gbára lè àlágbára kankan ààlé dáṣe àwọn òṣìṣẹ́ ọlọ́run yẹn bá ní ìsọ̀rọ̀ sí èkó ní ìsọ̀rọ̀ àfá àwọn òṣìṣẹ́ tọ́lọ̀ aláàtàwákàlà àlàlá dáàbì sọ pé à ní gbára lọ́lọ́run wa lókè ní lẹ́yìn ọlọ́run gbogbo ta ọkọ́ ṣe tó jọ ní lójú ọlọ́run ló yọ̀ǹda fún wa owó ọlọ́run ọba lójú wa mọ ojú ọ̀nà tá wà yí ló wá lójú iṣẹ́ ló wá lánàá gbogbo ta wá kàn níbi ìṣọ́ ọlọ́run ọba nínira á máa lè sùúrù ẹgbọ́rọ̀ wàlánàṣìrànà láàmù tàwọ̀kì nínú tàwọ̀kì wàlánàṣìrànà àrẹ́mà àdàẹ́sùmùnà àwọn ọmọ jẹ sùúrù lẹ́yìn gbogbo ìnira ẹ bá wá

kẹ́kì yí èèyàn oòrò tó pọ̀ ní kì í ṣe pé èèyàn nìkan òbí ó jẹ ìyàwó ó jẹ ẹbí ó jẹ lákàrà pẹ́sì yẹ́ nìkan pàdé ó wá ń sọ wípé ìjọ ní ṣiṣẹ́ ààyè tó wà ààyè tó ga ní tọ́lọ̀ fún òsì tó bá ti wá di àwọn àdìgbò kan wọn abáwọn ní líìfù líìfù tó wá ń fún àwọn ẹyẹ wọ́n wá sọ wípé káwọn mú òtẹ́ẹ̀lì tó dá yálà nàìjíríà ní àbí outside the country káwọn ohun oṣù kanyẹ àkọ́jọ mẹ́ta ìbẹ̀lẹ̀ àwọn oṣù lọ́dù gbogbo nǹkan ni wọ́n wá oṣù àtẹ́wó tó fi túra ọlọ́pọ̀ sọ wá bẹ̀ Yorùbá ní ẹ̀kìní eh, kan ní ìjọba fẹ́wọ́ àdàtòlì níjọba wọ́n ń lo àwọn gbólóòdù fúyẹ́ torí wọ́n bá ń rìn àṣẹ́wó àwọn àṣẹ́gbà àwọn olóṣòlì kó lè fúyẹ́ àdólójó àtàlájì èwo ló da nínú gbogbo ẹ̀ ọmọ ìyá ìwà àgbà pé kó ṣe kó pákéjì yẹn wó kó síbẹ̀ pé tó bá ti wá káàkiri òun ọ̀sẹ̀ ó gbé àà ah, ìyàwó òun gbẹ níbàdàn òun ọ̀lọ́ ìlú nígbà tí wọ́n wà gbogbo ẹ̀ tó bá ti lọ lù níbẹ̀ mú ní olówó yìí ẹwà jẹ́wò lọ́wọ́ owó tí wọ́n sì bá ná fún wọn títò owó kékeré olówó wà lọ́dà òun bá náà lọ pẹ̀lú fábílì ẹ kówó yẹ fún òun wọn ti sanwó yẹ fún òun jama àgbẹ̀yìn bá wá dúró níbi ó ní kí wá wòó retí ẹni tó yé ohun tó kó báyàwó náà tó ń bá dùn jẹ́ èèyàn pálapàla ìyàwó ó náwọn ẹ̀rọ kọ́ńfẹ́ǹsì ìyàwó tó máa kọ́ lọ nígbò ní kọ́ńtò àwọn àgbà àti ẹ̀ka ó mọ̀ jù láì lọ. ó ní gbẹ pẹ̀lú ọlọ́tọ́ ó ní kò lè mọ olówó akọ́ bá dúró lọ sọ bí àwọn àmọ́ dúpẹ́ ẹ̀sìn dúpẹ́ bọ́lọ̀ ń fọ ọlọ́kọ̀ tó lẹ́sìn ìyàwó ìgbà kí ni ìtumọ̀ ìgbà kò yọ dúpẹ́ ẹ̀sìn

bí àwọn ẹgbẹ́túnṣì kan tẹ́gbùn wọn máa ń sí wọn wọn ni ẹ̀gbà ní àwọn bọ́ gbogbo ẹ̀ṣọ́ ra fún sí ní ó lójú ẹ̀ báyìí ló máa lọ́bì báyìí báyìí kó wá gbogbo àwọn nǹkan ẹ̀ tó bá ti wá ọlọ́wọ́ láwọn àjọ́jọ́ ọlọ́sọ́gbọ́ wọ́n lẹ́nà ìbẹ̀rọ ọ̀nà àdámà ààbẹ̀ ìfòmúnà gbogbo orúkọ tẹ nígbẹ́ pé wá kẹ́ẹ̀lá lájú kẹ́ẹ̀lá ríta kẹ́ẹ̀lá àjásí àjásí kápọ̀bà àjásí lọ́nà gbogbo tẹ ẹgbẹ́ pé wá gbogbo ìnira tẹ ẹgbẹ́ fi kàn wá ọ̀rọ̀ yẹpẹrẹ tẹ́ẹ̀bí bá wá lò á máa ṣe sùúrù àníjẹ́ kí yẹn kó kọjú wa níbi dáadáa tọ́lọ̀ ta dún lélé rí nítorí pé torí pa àwọn tó bá fẹ́ gbó déédé tàbẹ́ gbáralé nǹkan ọlọ́run nìkan ló fẹ́ gbáralé ọlọ́run nìkan ló fẹ́ gbáralé kò sẹ́ńtà lè gbáralé kò tó padà fi wálẹ̀ àti ká padà bó náà lè وعلى الله فليتوكل المتوكلون وعلى الله فليتوكل Ìgbà tí ọlọ́run ti sọ báwọn àwọn òjíṣẹ́ ọlọ́run ní wọ́n ti dúró tuntun lérí tọ́lọ́. A rí mú ẹgbẹ́ gbogbo ìgbà tẹ́yìn a dúró lérí pé tọ́lọ́run fẹ́ lórí ìṣòrí ìfìnàlẹ̀. Ìwọ́n ìwọ̀fẹ́ tó lérò ìdí nìyẹn tó fi jẹ́ wípé àwọn tí wọ́n ti jẹ́ra tí wọ́n ti pín ìkì ní ìgbàjẹ́ èso orí wọn rò mọ́ rárá o ó ti parí iṣẹ́ lórí àwọn yẹn tó bá parí iṣẹ́ ojúmọ́ tán àwọn yẹn bí i ìgbẹ̀rẹ̀ iṣẹ́ ẹgbẹ̀rẹ̀ kàkà pẹ̀lú oṣù wọn pé wọ́n ṣùgbọ́n yìí tẹ ẹ̀dún déédéé yẹn ẹ̀dún dún déédéé kan tó bá ṣubú ọgọ́rin ló ṣubú pẹ̀lú ẹ̀dùn ẹ̀rẹ̀ kan sọ ní dákọ̀ ní àkókò ọ̀bẹ̀lọ́ ọmọ àpá àtúntò déédéé ọlọ́mọdé wọn ṣubú lọ́bàá lè ṣubú pa ẹgbẹ̀rún yóò ṣubú ṣe tọ́ọ̀nì ìwọ́n tó ti lọ dó lélẹ̀ yẹn ìṣòdí fi ọ́lẹ̀ tí tí tí ó ti mú ọba lẹ̀ oníwà polongo síta ẹni báyìí tẹ́ ń sọ orewu ẹni tó bá fẹ́ tó rí tẹ́lẹ̀ lóògbé a gbọ́dọ̀ ní òṣèlú ṣe lágbàdá gbẹ̀rẹ̀ tó ti wà lọ́dọ̀ ṣubú ìmọ̀ ìjẹ̀ tó wà lọ́dọ̀ àṣeyọrí ìbújẹ̀ ìtọ́n lóríkàlùkù lọ kí è sára ìgbà táwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ bá láwọn ó sì ṣe sùúrù àwọn ẹni èṣù

síbẹ̀ wà nínú ìlú jẹmọ́ sọ pé ẹ̀ sọ̀rọ̀ lọ ààbò ìlú òun jẹmọ́ ọ̀nà orí àlè fi ṣe ìfọ́ ó gbà tẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n rò pẹ́ sí kò ní ṣègbọ́ ìjọba ló jẹ́ wọn sọ pé ẹ̀ yóò ta ẹ̀ pa ọmọ nítorí ṣe ẹ̀ ń mọ ẹ̀ṣẹ̀ lẹ́tọ̀ọ́ tàbí àbíká gbé kú òun bẹ́ẹ̀ òun tó tó ṣe wọ́n kà gbé kú wọ́n lọ sọ́sì kódà ọbẹ̀ ló mọ́lẹ̀ gbọ́ nínú bẹ̀. Èso tó bá ń gbé ọkọ̀ débi kan yọ́ máa ti ọkọ̀ yóò tún wá gbé kenó. Kenó yóò tún wá gbé kenó tó bá tún sọ̀fẹ̀ ẹ̀kẹ́ yóò tún gbé. Ìbẹ̀rẹ̀ ló kò. Ṣé bá wà á gbòòrò lóko wọn sọ pé eléyìí lọ. Yẹ̀mọ́ àdúgbò máa jẹ́ mi. Àlùkò kò ní lẹ́kọ̀ọ́. Kèfèrí ìkẹ́kẹ́ náà ni ọba náwó máa ń bọ́ wọn àdájọ́ ọlọ́wọ́ ọba olúgbé jẹ́lẹ̀ ẹgbẹ́ sùúrù àbí. a sì rí wípé a ní òru yìí a náà ti Àwọn ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ nínú Àyàfi kẹ́lì náà ṣẹ́rí padà sí mílà tiwa mílà tí ìṣẹ̀lú tiwa táwà lọ. Àfi kẹ́ padà síbẹ̀. Tẹ́ẹ̀ bá ti lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa lórí ìbàjẹ́ tàbí lọ́bìsì. Ó kúrò lẹ́. Ìjọba ìjọba máa tẹ̀lé. Wàlá ìjọba. Ìdíjẹ́ ẹni ẹ̀ tó bá wá ń ka Kùránì ìjọba kò ní tuntun lójú ẹ̀ ṣùgbọ́n ìdáwọn ànábì ọlọ́pùtọ̀ sáájú yẹn káwọn náà lè sọ bẹ́ẹ̀ lànàbì ẹ̀rọ náà ṣe sùúrù wọ́n wá ń sọ bẹ́ẹ̀ mọ́ ànábì ọlọ́ ní ìgbọ́kájé mú fóònù àwọn látà òdúnnà kí ní láti na àbíkẹ́ padà sílẹ̀ padà sọ́dọ̀ wa bá tí ń dùn rẹ ẹmọ bá wà ní bẹ́ẹ̀ tẹ bá ti bá bẹ́ẹ̀ tó problem ìjọ máa kó ìyẹn dá bẹ́ẹ̀ tí ó torí ní ọdẹ wáyé máa wù yẹn tí ó rí ìmọ̀ lọ́wọ́ ọlọ́ni wọn wá sọ ilé ìfọ́ wa àdábì ọlọ́ni mo wá fẹ́ fi àwọn òjíṣẹ́ ẹni mo fẹ́ fi wọ́n lọ́kàn balẹ̀ torí pé èèyàn ni wọ́n ṣọ̀gbọ́n èèyàn ni wọ́n

tó bá ti wá rí bẹ́ẹ̀ ọlọ́run wá fi àwọn òjíṣẹ́ rẹ̀ àwọn tó bá ń kó sọ ọlọ́run fún wọn lọ́kàn balẹ̀ ọlọ́run ní mo wá ránṣẹ́ táwọn òjíṣẹ́ mi mo fún wọn lọ́kàn balẹ̀. ọlọ́run ní ẹ̀kọ́ ọkàn balẹ̀ gbogbo àwọn alákòóso yẹn máa pa wọ́n rẹ́ àwọn oṣù máa bínú sí wọn ẹjọ́ wọn múra nígbà tó. bẹ́ẹ̀ bá ń bẹ̀rẹ̀ lọ́dún wáyà yìí bẹ̀rẹ̀ yá máa fi bẹ́ẹ̀ lọ́wọ́ bó bá dúró lórí òdodo kan táwọn gágámà ìjọ ẹlẹ́dùn àyà yìí máa àkókò lọ má ti fi léèrè ló ti di jẹ̀bi kù. ṣùgbọ́n èyí ò tẹ̀sà wá sùn pẹ̀lú ọlọ́wọ́ bá tó fi àwọn òjíṣẹ́ lọ́kàn balẹ̀ wípé lánàkù ní ká ní bọ́ọ̀lì ní pé gbogbo àwọn alábòjá ń tì wọ́n lẹ́sẹ̀ ọ́ pa wọ́n rẹ̀ bọ́ọ̀lù bá ń pa wọ́n rẹ̀ wọ́n náà fi lẹ́sẹ̀ ìjọ lọ́ọ̀ sí dáadáa wọ́n náà lọ́mọ sí àgbẹ̀ ẹ̀wà lórí wọn kí wọ́n múra sí i jẹ́ wọ́n kóra wọn máa pọ̀ tí ọ̀rá ni wà lórí òdodo ó yà bá gbé ọkọ̀ pẹ̀lú lójú ìyá lórí sọ́la. ọlọ́wọ́ bá ní mo di tẹ̀lé fún yín lánàá ní ká ní wọ́n tọ́ ìmí gbogbo àwọn alákòóso yẹn máa pa wọ́n rẹ lójú rí wọn ò ní jẹ́yàn ẹjọ́ wọn múra sí i. wọ́n lọ sí lẹ́yìn àwọn yàrá yìí ń bá a jì. ọlọ́run nítorí ti dá lò ní gbẹ̀yẹ̀ bẹ̀rẹ̀ ó wàá bí

máa padà fi yín gbébẹ ní bámadì yìí lẹ́yìn ìgbà tí mo bá ti ẹ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n dá. ẹ̀yìn ẹ̀yìn lẹ́nu ọ̀gá náà pọ̀ ní ìrùlọ́pọ̀ ọ̀gá ní. ọ̀dọ̀ nígbà yìí ni màá ṣe máa ṣe gbogbo àwọn tó bá tó dédé. gbogbo ẹnikẹ́ni tó bá ń páyà nípò owó ìbò òròjọ́ níwájú ọlọ́run ọba. gbàǹgbà sọ̀rọ̀ àárín tó ti ń bẹ̀rù pé ìyá tọ́ba dúró lórí ọlọ́run bí ìṣe ṣe pẹ̀lú ẹ̀ tó làwọn báyìí ọlọ́run ṣe bẹ́ẹ̀ láwọn òṣìṣẹ́ ọlọ́run tó sáájú kò sì tún yé ṣe bẹ́ẹ̀ sí gbogbo ẹ̀ tọ́ba dúró lórí ìdájọ́ ọmọ ìlú sí bẹ̀rẹ̀ lókùn àwọn gan ni wọ́n padà jẹ ní tọ́tẹ̀ lójókùn náà ìtawà ní ìdí pé ká dúró tọ́lọ́ ká sì dúró déédéé àwọn olùgbàgbọ́ إن الناس قد كفروا لم تخشوهم قال لو كنا تريد الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. Ọlọ́dẹ àwọn olùgbàgbọ́ òdodo bàtà bá ti ń sọ fún ọgbà wọlé ẹ̀fọ́ ń pé jọ.

láwùbàlẹ̀ àwọn ọ̀tọ́rùn kan wí ìkà àjàbú àwọn èèyàn kan kóra wọn jọ wọ́n sọ̀rọ̀ nípa mi lábẹ́ ẹ̀kọ́ sí ní kódà wọ́n bá débi wípé ìgbó láti lè pàdé ẹ̀ àti onímọ̀ ń gbà tàbí lọ àtàkẹ́ láti lè lọ pá wọn sọ bẹ́ẹ̀ Àfáà nílá ò bá rí èmi ò jẹ́ ẹ̀bí ìbí

ìwò ìṣò máa bèèrè ẹni tí gbẹ lókè náà tó sọ̀rọ̀ ṣùgbọ́n ìgbẹ́ ìlú ìṣòro látara rẹ ẹni tó ìṣò ìbú látara rẹ ìbá fi ṣàfi alẹ́ ìrànfẹ́tò bá ó ní ìdá jára àìsímọ̀ta wíyíwú fò àdìrò sọ̀bárùkù àlẹ́lẹ́ òṣìṣà àti wá ń tọ̀rọ̀ ètò sọ̀bárùkù àlẹ́lẹ́ òṣìṣà àti wá ń tọ̀rọ̀ ètò ذهبت إليهم طلق المحيا كأني لا سمعت ولا رأيت كأني لا سمعت ولا رأيت لا tó ẹgbẹ́ ìdúkù bá ń kà lọ́dọ̀ wọn ìdí ń fà mí lọ́kàn jẹ́ sábà ti lọ lóṣù ẹ ó ṣe dáadáa tó bá ti pẹ̀lú dáadáa ó mọ̀ sàrídá ìdáhùn ṣàfihàn pé tó bá ń gbọ́ bẹ́ẹ̀ wọ́n tó sì wọ́ sọba tó àdáyé ìta àti wá ń tọ̀wọ́ ẹnu èmi ó ṣe sùúrù lẹ́nu gbogbo ìbàjẹ́ yẹn wá ń tọ̀wọ́ ẹnu máa ń tètè ojú ẹni pé kì í ṣe mọ̀ dàbùtú ilé ìmú tọ́lù kọ́lù màá àyà máa ń mọ̀ lọ bá wọn lẹ́ni tó dúdú ká كأني لا سمعت ولا رأيت كأني لا سمعت ولا رأيت ó ní màá jẹ́ bí ẹni pé mi ò gbọ́ bẹ́ẹ̀ sì ni mo gbọ́ máa ni mo rí ọlọ́run ò ní kó ń tó pọ̀ fún ẹrú ẹ̀ oṣù ájú òfin ìrújẹ́ kò sí kò lè nígbà tó sọ ń kó dé sọ ọlọ́run máa fún yẹn ní fi ọ̀ọ́gà kó bá ti pàdé ẹ̀ ó ti mọ̀ bẹ́ẹ̀ mi bá kí ọ ní jíjì ó mọ̀ tóbi kí yẹn ò dérú èyàn ó mọ̀ ṣùgbọ́n èyàn ṣe sọ lùkọ́sí èyàn ò ní Èyí wá máa ṣe bí ẹni pé ìlú gbọ́, èyí máa ṣe bí ẹni pé ìlú orí, ó wà ṣe dáadáa sí ẹjọ́ fún wa máa jẹ́ òun náà tó sùn sí ìdíta dáadáa jẹ́ ìlú sùn. Torí kò ń dáadáa sí. Bẹ́ẹ̀ sì ni ó mọ̀, òun fẹ́ bèèrè dáadáa látara jẹ ẹjọ́ kó wá ní mọ́jà ìdúlé lọ bẹ́ẹ̀ni kankan gbọ́dọ̀ àsìkúná mọ́ ẹ̀wà nínú ẹ̀wà kìíní oníkọ́ máa sọ ọlọ́run sì lè rí pé lánú ṣíká ní ọjọ́ ìní ilẹ̀ ọlọ́gbogbo àwọn alábòsí ẹfún wọn lẹ̀ wọ́n pa wọn ẹlọ́gbogbo wọn bẹ̀ gbogbo wa pa wọn rùn fẹ́ tán lóòrí tó yẹbẹ̀ lóòrí gbóṣù ọ̀fún àwọn nǹkan ojúṣe ìjọ níbọ̀ mẹ́jẹ̀ yọ́wà máa jẹ́ ìjọ lọ mẹ́jẹ̀ máa jẹ́ ọlọ́mọ́síwọ́lọ́lọ́kùsù ọlọ́mọ́síwọ́lọ́lọ́kùsù Àjẹ́ ìgbọ̀lọ́wọ́ bá tó lè ṣe bá lòdíjọ́ ọlọ́ náà ní ṣe gbogbo ẹ̀tọ́ máa pẹ̀lú dídó tọ́lọ wọn bá lọ́la nípa ilé ìwà ọlọ́run ní àdéhùn ìlérí tí wọ́n ṣe yìí yóò máa jẹ́ ju gbogbo ẹni tí bá bẹ̀rù ní ọlọ́ tí ó bẹ̀rù ẹni kankan tó kọ́lọ́ tó bẹ̀rù tó ń bẹ̀rù pé owó ìlú níwájú ọlọ kò sí dẹ́nì kankan lè sọ torí pé gbogbo wọn ò lè gba ẹ̀yán lẹ̀ bí ẹ̀bá tó wájú ọlọ níjọ́ náà láti wá bẹ̀rù wọn sí lọ wọ́n bá bá wà ní tó ti wípé ìyá ń bẹ lálùkè yàmà tọ́lọ̀ ó ti jẹ yẹn ìyàwó yẹn yín lọ ọlọ́pàá wá ní àkókò àwọn tó bá gbà bẹ́ẹ̀ ọlọ́run bá a fẹ́ báwọn òjíṣẹ́ ọlọ́run náà láàbẹ̀ ṣe fún wọn náà. wọ́n bá wọn òjíṣẹ́ ọlọ́run tó ti tó wọ́n ń ṣe sùúrù lẹ́yìn ìnira káwọn èèyàn bí kọwọ́ wá sáàrù ìtìsáàrù tọ́lá kùkù nọ́sìrì orí ìtìsáà níbẹ̀ wá sáàrù wọ́n bẹ̀rẹ̀ sí ní wárà lọ́wọ́ lọ́sọ́dọ̀ lọ yẹ́sùmà sí pé wọ́n náà mọ́sùn tọ́bá ti torú dìde máa bẹ̀ lọ mọ́sùn dìde lóòrùn gbogbo máa bẹ̀ lọ bẹ́ ọlọ́run méjèèjì wọ́n Àjọ́ àmì kò pájú máa mọ́ sùn mọ́ gbogbo ẹni tí ó ga fẹ́ yóò fi gbogbo òru sùn, gbogbo ẹni tó sì ń bẹ ní jíjà ààyè jíjà òkúrọ máa sùn. Wọ́n ti sáàtà fún wọn wá bẹ̀rẹ̀ sí sí wá àṣírí lọ́sọ́dọ̀ ọlọ́run. Olúdàbárí gbogbo àwọn onífẹ́ràn àwọn ajẹ́lé ń pá àníní àwọn tọ́ka wọn lè tí wọn ò kọ sílẹ̀ oṣù láìlá wọ́n lè pa ìyàmù ọlọ́wọ́ bá ní látara ìbẹ́ lọ ọwọ́ gbogbo wọn bólẹ̀ wọ́n kọ́ ọba

ọlọ́wọ́ bá ní ọwọ́ wọn padà gbópo èrò owó ní ìjọ ìrẹ̀lẹ́rí ọlọ́wọ́ bá ní ìyẹn nìkan kọ́ ló wá jẹ́yà ọjọ́ bá tó wá dọ́dọ̀ ọlọ́run ọmọ ọba ọwọ́ wọn kò lẹ̀ láyé nítorí pé wọn ò fẹ́ dáadáa fún ọ wọ́n ń kọjú tọ́lọ́run tó gbé lọ́wọ́ ọlọ́run ọba nínú ọwọ́ abúlẹ̀ láyé ká tó kò láyé iná ẹja náà ti sábà wọnú náà jàǹdàmà òǹgbẹ́ ò máa bẹ wọ́n bẹ̀ fóògbẹ́ bá wá ń bẹ wọ́n sábà ti ń bèèrè pé kan fún àwọn lómi ọlọ́run ni lọ́yá àwọn tí wọ́n jẹ́ ọmọ náà nígbà tí wọ́n bá ti jóná àwọn òróró ara wọn ètútù egbò tí ọdún nǹkan bá ti kú tó fẹ́ àwọn tí ó máa rùn yẹn àti gbogbo fúrọ àwọn oníṣìnà láyé tó bá nínú sọ wípé àwọn ìgbẹ́kọ́ mọ̀ jáde lábẹ́ gbogbo àwọn oníṣìnà láyé oòrùn rẹ̀ yóò mọ̀ kó nira báwọn ọmọ inú náà gẹ́gẹ́ ah, àwọn olè fún jìyà ìlọ àwọn ayé máa hù kì í somi ni máa ń ní sọ̀dí ìdọ́fà yẹ ìdọ́fà jíǹsì ni máa ń ní sọ̀dí bí gbàdé yẹn sọ wípé fáwọ́kù àrírí kì í ṣe àrírí ló ní fáwọ́kù kì í ṣe ìdọ́fà yẹn nìyẹn ìyẹn tí wọ́n ṣe fáwọ́kù mí àrírí mí máa ń sọ̀dí mí máa ń omi kàtó ìpé mí sọ̀dí kì í somi àwọn púpọ̀ ìjẹ̀ ìtútù egbò sírùn oláàmà àwọn ṣẹ̀wọ́n láwọn lẹ́nu láyé ṣẹ̀wọ́n láwọn lè àwọn lè tàǹkọrú wọ́n lè lọ níwò ọlọ́wọ́n bá lọ́wọ́ owó kò lè náà tó máa tún gbé wájú ọlọ́tọ́lọ́wọ́n bó ṣe mú wọn lè tó wọ́n káṣẹ̀ lè tó lúgbà wọn lóòrùn jẹ́ pé gbogbo owó tó ti pèsè ẹbí ẹni yẹn ọlọ́run ti sọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ò sọ pé kò lè mùsùlùmí náà lónìí lọ́wọ́ bọ́lá ó ti bàjẹ́ náà ọlọ́pàá wá ń tẹ̀síwájú ọlọ́ni ọ̀tọ̀ ní pé kí a máa wípé tí ó dá bẹ́yìn bá ti gẹ́nu èyí lè gbé kó lẹ́nu abẹ́kọ̀ ọlọ́ni kò ní ilé ọ̀ wọ́n mọ̀ ọ́n gbogbo gbogbo gbogbo gbọ̀ngbọ̀n ni. wọ́n yára ẹ̀ka tí mo ti mú gbòòrò. wá gbogbo yẹn náà kò ní lọ sìnrìn sìnrìn lọ́nà ọkùn wa. wà láyà ká dúdú sí ibùdó. sáàgà yẹ̀sí ibù. sáà ìgbà ṣàrọ̀lù. kéèyàn ó mú kakọ́ lọ sìnrìn. ó ní súnmọ́ sáàgà yẹ̀sí ibù ọlọ́wọ́ bá ní wà láyáká àlúyẹ́ sí gbogbo wà láyáká àlúyẹ́ àtàgà ìsìnkú ọlọ́wọ́ bá ní wọn ò ní ní omi yẹmú ètútù yẹmú kò ní ìyàtí omi bó bí lé máa lọ fẹ̀rẹ́ kò ní lọ bẹ́ẹ̀ ló máa fún wọn lọ́rùn fúnfún lọ́rùn ò dà gẹ́gẹ́ bí òórùn burú àtìnira tí wọ́n mọ̀ ibẹ̀ odó nǹkan yẹn tó wá tí wọ́n wà láyé ní sí ẹ̀bá tó mú èyókù ní pọ́ìsì tó ẹ̀bá yé mú wọ́n wà tí èdè pé wọ́n ti wọ́n ná tó bá lè mú nǹkan yẹn nǹkan yẹn láti ẹ̀bá gbé tẹ́nu lásán tó bá mú gẹ́ẹ̀kan pọ́ìsì yóò pa ọlọ́run ọba wá ń sọ fún wa ń bẹ káyé mọ̀ ìyà tí ó máa jẹ wọ́n ọlọ́run ọba ikú ọmọ abara hàn wọ́n báyìí torí pé ìdí ń jẹ yẹn ìdí ń mu yẹn yóò máa ba gbogbo nǹkan jẹ́ láàrẹ̀ ìtọ́ tẹ̀ wípé ó ti tó ìtọ́ lè pa ẹ̀ ṣùgbọ́n látara wípé kò sí mọ́ ní ọlọ́run ní kò ní kú yọ́ máa rábùrò ikú ni tí a bàbá ìjà kan tún nìyẹn bí ara bá ní aláàárẹ̀ tó ní ìwọ́n tó ń pẹ̀lú yìí àwọn ẹ̀gbọ́n mọ̀ bá fẹ́ lọ́wọ́ fún mẹ́rin yìí sọ̀rọ̀ nínú ayé pọ̀ nígbà bá dá kàmí nù àti pé yóò lọ sí mi ìjọba nínú tó bá ti gbọ́dọ̀ nù ṣùgbọ́n yóò gbọ́dọ̀ àti yìí ló ti ní ra kú sí kú sí ẹ̀dá kò wá sí kú nínú náà ẹ̀wù lẹ́wù ìyà ó ti dé lẹ́wù point of death ṣùgbọ́n ọlọ́ọ̀bá ni wá máa wúwá kú ìyà yìí tó wá ń jẹyẹ kéré sí ìjẹjọ́ kejì torí pé ń pẹ́ sí nínú náà ìyà yẹn ń pé ìyà yẹn Òun ga jù wà ní wọ́rọ̀ èyí adágún bàrí Lẹ́yẹ̀ èyí tó tún tẹ́yẹ ìní ìtún pọ̀ sí ìyẹ̀tún ilé sí ẹ lọ, jẹ́mọ́ sí ló ṣe fọ́kọ̀tọ̀lọ́. Kò lọ́dún sí ìtọ́lọ̀ sí fáwọn olólógbò. Inú rẹ̀ kò fẹ́ ṣe kó dúró fẹ́ kó tàbí ìtàwọn náà wọ́n ti pọ̀ tán lọ wọn ò gbà bọ́ lọ ìdọ́lọ́ bí ó tẹ̀lé kan ọlọ́run yìí ti pa yóò lè kàn àǹfààní táwa ní sí ni pé a nílò ìlà nílò ọ̀rẹ́ kó wá mọ̀ tó bí lọ́dún kó ní kálukú yẹ ẹ o kó wá lè dúró ẹ̀ lọ́dún kó bí lọ́dún bẹ́ẹ̀ ṣe ìwọ lọ́pẹ̀ jẹ́ àbí ọlọ́run kó máa ń ṣe wá ní bèbè rí má ṣe ẹni wá pọ̀ láyé àwọn èèyàn ò fẹ́ tó tọ́tọ̀ ọ̀fẹ́ nínú ẹgbẹ́ ọ̀rọ̀ àríkà ẹ̀rẹ́ tó bí òkúra àtọ́jú ọ̀hún ọ̀kọ́ bẹ́ẹ̀ bá ní ẹni báwọn ọmọ ṣe ń rẹ̀ yóò máa lò lówó rárá òkúrò ló ẹ̀yìn gbọ́dọ̀ gbọ́dọ̀ lọ́jà láyé ń bí mi ọlọ́run gbọ́kọ́ ló ń ṣe nítorí ọdún ká dá àwọn ó padà lórí fọ́ọ̀mù sílẹ̀ ọlọ́run lè wá lórí tí ọ̀rọ̀ wá tuntun bá ti tó lọ gbá lọ́dọ̀ lọ gbogbo àwọn ọ̀fẹ́ bá ń ká ilé náà kì í ṣe kọ́lọ́run ó ti wà oṣù máa jìnà sí pọ̀tánì ìjọba rọmọbọ́ọ̀lù kan rẹ̀ káwọn kó tẹ̀ sí ó lẹ̀ tẹ́lẹ̀ òfin rọmọbọ́ọ̀lù kan láti lọ sí láì ìjọ yà á máa gbọ́ ní gbogbo ìgbà ẹ̀yà á máa gbọ́ ní gbogbo kó lè mọ́ ní ìgbésí ayé wa padà kó lè dá àwọn àwọn onígbà dálùbá níwájú ọlọ́run agbára ní àwọn ọ̀gá ara tí ń ta kọ́lé ní ọlọ́gbọ̀n ṣe wà láàá àwọn ìsáájú gbọ́dẹ̀lẹ̀ náà ọlọ́gbọ̀n ṣe ṣe wúlò pẹ̀lú òkú ọlọ́run á dájú sí tẹ̀sí wọn ló lọ́la ìṣàkóso àjà torí pé a ti lẹ́nu kàmí sílẹ̀ láti dìbò ìyá wọn ní ìlú ìtẹ̀tẹ̀ ẹni tí ó sì yá kàmí àgbẹ̀tẹ̀ torí pé ká lè sọ bó bá wọn ọlọ́run ọdún lè jẹ́ lọ́dún ìjùmọ̀ ó sì lè jẹ́ lọ́dún sáà ṣùgbọ́n àdáńdá tẹ̀sí òkú ọlọ́run ìṣàkóso àjà gbogbo àwọn àgbọ̀ ìṣòwò aláàbà láti lè jẹ́ ìgbàlẹ́gbẹ̀ ìlú lẹ́wà yìí láyé àti ohun ìkìlá. Àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan béèrè pé tẹ̀síìrì yìí bóòlù àwọn ilé máa ń gbọ́ tọdún yìí àbí tẹ̀sí àbí nígbà tí cb ti wà àwọn ṣe ẹni bá ní ọ̀kadà ṣùgbọ́n èyí jọ̀rọ̀ lọ́ba lọ bọ́ba lọ wò ó yóò dáhùn ìṣúná náà àwa náà tún ní yàtọ̀ líǹkì wa ọba ní líǹkì nígbà tó lọ sí ìjọba gbogbo wà tó bá ń lọ bí ọmọ tù ní olùkọ́ni. ẹlẹ́nu wa máa ń bẹ tó pé àwọn bí ìyá wa ọmọ tá wà pẹ̀lú àpàtẹ́ pé àwọn olè mọ́kàn wọ bóòlù àkàbà wọn sórí mẹ́mú ká ẹ̀ka bá wọn kú jẹ́ kí jẹ́ kàn ẹ̀bá kí ọdún ìyá kọ́mọ gbọ́ ọ̀lá ẹ̀rọ tó ká ẹ̀sùn mọ́ èèyàn jẹ́ kọ́mọ ọdún láti àánú ọmọ pẹ̀lú ọdún tí wọ́n bá wọn tó bá ti wà ní mẹ́mórí káì ẹ̀ta fi sínú ẹgbẹ̀rẹ̀ ìgbà ẹmọ̀ ṣáàjì kọmọ̀ àgbọ̀ so ó bá wọn náà yí nínú dáadáa tí ẹ lè máa wò bí bí wọ́n bá rọ oúnjẹ oúnjẹ ló ń rọ ọ̀gbọ̀n wọn náà nígbà ọ̀gbẹ́yà àwọn ọmọ ọgbọ́n ọgbà ní àwọn ọmọ náà wọ́n fún mi àwọn náà máa lò ó ṣùgbọ́n ọlọ́run náà ń gbọ́ ọ̀nà ọmọ ọdún bá ń ṣe á gbogbo àwọn ọmọ ọmọ yìí àǹfààní rẹ̀ wà iṣẹ́ àwọn ọ̀gbọ́n náà wọ́n ṣàlàyé wọn kọ̀ọ̀nù tó ṣàlàyé lẹ́kẹ̀ẹ́ ìṣàkóso. Akí àwọn bàbá wa ìwé ẹ̀ ti ṣe ọ̀rọ̀ náà wá tó àwọn ọ̀dà dúró tí a bá sọ̀rọ̀ lọ́nà lórí oṣù gbogbo wa lọ. Àmọ́ jàlálà pàtàkì àwọn bàbá wa bá sọ wọlé wọ́n ń bọ̀rọ̀ ènìyàn là ń sọ ni ó tún ká gbà dúró nítorí pé ọlọ́run bá ti máa ń kàkókò dáadáa nínú òbí àti ní gbogbo stéètì. Àwọn ẹni àìsíwájú àlùkọ́sì tí gbogbo wa pẹ́jú mà lórí súnà lẹ́nu sọ̀kọ̀kọ́ àìlèwọ̀ àìlè ọ̀sẹ̀lẹ̀ làwọn wá bá so àwọn ìjìyà rẹ̀ nínú ìlú yìí pọ̀ so àwọn bá ọ̀rọ̀ rẹ̀ ni ọlọ́run ti ọ̀la rẹ̀ gba àwọn àgbọ̀dọ̀ lọ́rọ̀ lọ́rọ̀ sí lọ́rọ̀ ìlú wọn bí àkókò yìí táwọn ènìyàn ní elépa dáadáa èyí tí wọ́n bẹ̀rẹ̀ àti aláṣọ́nù wọn sáárá ó bá wà tó rẹ̀ nínú ọdún dáadáa ó ní bá ṣàlékún wọn àti àfún wọn ó ní wá wọn apẹ́tó ọlọ́run àti bọ̀tọ́ ọmọ ọlọ́run tó dá dájú àti dájú àti mọ́tò tó lọ́wọ́ mọ́tò àwọn alágbára jẹ́ kẹ́yìn àlàáfíà wọn ní gbogbo ìlú àwọn ọmọ wọn ti dá àpá yóò káwọn tó tún dá apá òtún pọ̀ fún wa. Àwọn láti fi ń dá apá tó ń ṣe pé àpàrà sí ọlọ́pàá wọn lò. Má ìlú kí wọ́n fi sí rà àtàkọ́ pọ́ọ̀pù wọn. Ọ̀la àti ìṣòro ọlọ́run. Ó bá àpá àbúrò wa kẹ́kẹ́ nígbà tí wọ́n sọ́jọ́ bá ta bọ́ọ̀lù rẹ̀ o. Pépà àbúrò àbáwá ń díjẹ níwọ̀n ìlú. Ẹ bọ́ ọ̀dà ọ̀dọ̀ wá kó wá fún gbogbo àwọn tó sí ìjàlá lẹ́yìn. Wọ́n bá wọ́n tún ọ̀rọ̀ kan ti bàbá bẹ́ẹ̀ báyìí kò sí náà bẹ́ẹ̀ ọ̀rọ̀ àti ìṣòro ọlọ́run ìgbà náà sí ya àwọn akọ̀rọ̀ ìbí báyìí tàbí àwọn ọmọdé àtúkàlù gbọ́ náà ọ̀rọ̀ gbogbo oṣù báyìí ṣe dájú mọ̀ tó dáadáa ni táà sì bẹ̀rẹ̀ ọ̀kọ́lọ̀ fún gbàdí ti wà lọ. mọ́tò kékeré lè bàbá rẹ̀ ní àìsàn dáadáa ní ọlọ́pọ̀ sí bẹ́ẹ̀. láti wọ́n ti pé ah yóò lọ́wọ́ yìí wá báyìí gbígbà wọn ní ọlọ́pọ̀ sọ̀rọ̀ wà bẹ́ẹ̀. àtọkùnrin àtọkùnrin náà wọn bá yìí. torí wípé iṣu túmọ̀ bá wáyé rẹ̀. bàbá mi fi lọ kánú gbà wọn. mò ń sàlàyé ìdọ̀kadà náà wípé ìpele ìṣẹ̀mí mẹ́ta náà. ṣùgbọ́n wà láti ní ìpele àkọ́kọ́ ó ní ìpele pé mo fẹ́ sọ́ọ̀bù tẹ́bi náà jẹ́ yìí nínú ìṣẹ̀lẹ̀ ayé èyí ó ti tètè identify kí ni mo fẹ́ ṣe ayé ìwé mo fẹ́ kà iṣẹ́ mo fẹ́ kọ́ kí mo fẹ́ ṣe òun mo fẹ́ ṣe òun kọ́ ṣe ń yí èyí kò tí ì mọ̀ tó fẹ́ ṣe nítorí bàbá rẹ̀ lọ́wọ́ òun sì mọ̀ nígbà tí ó lówó skul ní ètò síríọ̀sì ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi wà bẹ́ẹ̀ kó tó bẹ̀rẹ̀ wọn ní sanwó sùn yìí ní káwọn lóga ló pàṣẹ olùkọ́ àwọn oṣù tún àmì ṣùgbọ́n àwọn ọmọ kan bẹ ìjọ náà ọ̀rọ̀ sí ibi ṣùkí kó tó rí owó yẹn sàn yóò ka ìwé torí bọ́ọ̀lù pàtó bá tún fi èmi lé ṣùgbọ́n àwọn ẹgbẹ́ ọlọ́run ṣe níjà gbogbo ọba àpáà lọ́gbẹ̀rún ọlọ́run tọ́rọ̀ bá wá ń yí ọ ìwọ́n ní adẹ́ tẹ̀lé yọ kàrà mọ́ ní sẹ́kù sẹ́kù sẹ́kù onílẹ̀ tó sọ̀sọ̀ kò tó wá sí i lọ. ìpele àkọ́kọ́ yẹn ń dùkú sáré ìpele yẹn ń pẹ́ o kí ni máa lọ. tọ́ba ní tó ṣe ìdìkà àwọn ẹgbẹ́ a with your age ó sì máa tó bẹ́sẹ̀. ó ti yẹ kí ojú omi kí ni mo fẹ́ yìí. ìbọn ti etí olùkúlọ̀ kí ni mo fẹ́ yìí èèyàn ọmọ ẹ̀bùn sọ́lọ̀ fún ìrìn tó wá jọ mọ́ bẹ́ẹ̀ èèyàn wà bẹ́ẹ̀ fẹ́ gba àpàlọ́wọ́ òbí èèyàn ní tó jọ mọ́ tí ó ìgbúsẹ̀ èèyàn níbi káyẹ lọ́dẹ̀ ní ní kàbáyé mo fẹ́ ṣe kàbáyé mo tún fẹ́ mọ̀ kàbáyé ìlú wa ti sì ní bẹ́ẹ̀ mú àfọkàsùn mi àsìkò tó yẹ kọ́ mọ́ èèyàn igbó nínú kàbáyé ọgọ́rùn ọgọ́rùn wọ́n ti di àwúyàwó wọ́n ká gbìlọ ayé jù bá ọ̀nà ká gbìlọ lọ́nà kò náà kò sí dáàbòkó ọjọ́ ìlànà ẹgbẹ́ bí séjì àkọ́kọ́ lè kó ṣe wéèrè wasted energy that's what that's what you come and be my friend and my love mọ̀ ń gbọ́ music mọ̀ ń gbọ́ ṣe ẹni tẹ́jú tó bá ti lọ ọkọ̀ náà tẹ́jú ẹlẹ́ẹ̀kejì ni wípé èyí náà fẹ́ jẹ́ ó fẹ́ gbé ìdílé kalẹ̀ màdíyà màdíyà mo wá lọ́ máa sáré lẹ́yìn bọ́ọ̀lù àwọn ọmọ yìí náà bọ́ọ̀lù máa ṣe ìdílé wọn náà táwọn olóògùn kò náà padà yára yìí tẹ́lifíṣẹ́ ìpẹ́ náà ló lọ́wọ́ mi ṣùgbọ́n ní ìrùbí táì kìí sọwọ́ nìkan ìrẹ́kọ̀lọ́rọ̀ ní ṣe ìyẹn sọwọ́ nìkan ilé èèyàn máa ń rí ìrùbí táì lórúkọ ìwọ ọba tẹ́ náwó yẹn ogúrò máa ń ní sọ̀rọ̀ bàbá nígbà lókè ọ̀sán fún mi lọ́wọ́ sísù ìbẹ̀rù ọlọ́run ìmọ̀ fọ́mọ sọ̀rọ̀ ìmọ̀ fẹ́mọ ni ìmọ̀ àtòlúgbà ọ̀rọ̀ ìmọ̀ àtòlúgbà ìgbà má ti dá sùn nìkan. ṣùgbọ́n náà àtẹ̀wò àyè stéèjì kejì rẹ kò sáyé. ìyá olùsẹ́ mi ní ọ̀gá wà láti dá àwọn ọmọ ọ̀gá yìí. wọ́n ń rí owó lóòótọ́ ṣùgbọ́n wọn ò gbà nítorí progress ọ̀gá tẹ́lí tí èdè wá ti lọ ṣéèkù tó kù òtún lọ sàlẹ̀ lọ́kùnrin kò tẹ̀lé lórí ìjọba. àwọn akẹ́kọ̀ọ́ òṣèlú méjì tó yẹ ló yẹ kó máa jẹ lánàá tó bá ti ń sọ̀rọ̀ èdè ẹ̀kọ́ alẹ́ mi ẹ̀kọ́ alẹ́ ẹ̀bẹ̀ mi kò tó fẹ́ sọ òun lè tẹ̀lé òun lè tẹ̀lé àwọn ọ̀rọ̀ yóò lè tẹ̀lé yàrá yìí tó ti yẹ bí ìyẹn tó ti láti yẹ. àwọn ìpele ti ní kéèyàn ṣe sùúrù ìpele bí ti kéèyàn ṣe sùúrù kéèyàn ṣe sùúrù ẹlòmíì tí òun kó nàìjíríà tó káwọn yẹn ẹ̀sánì yẹn òun tí mo lò lọ wọn bẹ tọ́lọ̀ ṣe fún àwọn ìpele náà. àwọn tí wọn yóò fún kankan bá wáyé torí pé ìgbà wọn fẹ́ẹ́ ti lè ṣe bó tó yẹ sí ìrírí ìdùnnú látara àwọn ẹgbẹ́ òjì ní ojú wọ́n ti sọ wọn ọba dàárẹ̀ ọba lọ nítorí five point five ẹ̀yọ pàtàkì ìjọba bí ọba lóòrùn láti gbé láti fọ́ òjì ìbúra máa sọ wà lẹ́nà ìjọba ìlú àwọn ọ̀rọ̀ yìí ó ní ìdíkà òwúrọ̀ fún ìlú rẹ̀fẹ́ṣàn gbogbo ẹ̀kọ́ ló kó ilé tó ilé tó kọ́lẹ̀ kò ní tẹ́lẹ̀ mọ́lọ̀lá kódà àwọn ọmọ tó wù ní wọ́n padà àtìwọ́n là ń dá àwọn onímọ̀ nígbà tó ní kọ́kọ́ bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́rù nígbà ọkọ̀ èmi tó bá tọ̀dọ̀ àpọ̀ fíjọ́kọ̀ mà ṣùgbọ́n bí ìrìnàjò ìlú náà kódà tó bá wù ní àdé kankan ṣùgbọ́n bá àwọn nǹkan yìí bálù bá ń sọ yìí ó ti lọ bálù yẹn ti lọ àwa ti àwa di àtàmọ̀dé ìwọ ẹrú ẹgbẹ́ kejì ẹrú bẹ́ẹ̀ tí orí ẹ̀kọ́ lọ ká ìgbọ́dọ̀ ọkọ̀ yóò kú mọ́tò oúnjẹ pẹ̀lú ọkùn pẹ̀lú ó sì ta gbogbo láti ọ̀dọ̀ sí ilé màá sanwó lẹ́lẹ́ ìbálọ̀ tó ọ̀gbàgbé ọlọ́pàá wáyé gbogbo tó yóò ta nígbà bá dọ̀dọ̀ wọn ní ọ̀nàgbà bí àwọn agbáyé fáìlì ọ̀yọ́ orílẹ̀ máa èyí kọ̀ọ̀sẹ̀ tí kéde rẹ̀ ẹ̀fẹ́sì wọ́pọ̀ ọlọ́run máa kí ní ìlú àpò ẹ̀fọ́ ká orílẹ̀ ibi tọ́lọ̀ ìdí àti ìdòrí kalẹ̀ kú sí ọ̀sọ̀ àwọn èèyàn ìfẹ́ pé ibi tọ́lọ̀ ti ìṣẹ̀lẹ̀ wọn náà táwọn wà tí wọ́n ń sì ń gbọ́dọ̀ ọlọ́run tí wọ́n lè ṣe dára ó ń bẹ́ fún àwọn ọ̀yà tó ọ̀hún lẹ́jọ́ àmọ́ tá a fẹ́ kó ṣe wà wípé kábọ̀mọ̀ lérò wípé gbogbo rẹ̀ ó ti bọ́ mọ́nà lọ́wọ́ nínú àjọ rẹ̀ à ń pè sọ́mọ ọmọ primary school àti àti ìṣẹ́lẹ̀ náà oníkójú bẹ́ẹ̀ gbogbo àwọn ìpele ìrìn àjò ìgbésí ayé ẹ̀dá gbogbo ẹ̀rọ ní ìtọ́ ẹ̀ká fi ṣe tó bá ti di lọ Báwa ni lo àsìkò ìdákúrẹ̀ ló ń sáré lọ. Àwọn àsìkò ní àsìkò díẹ̀ sí. Tó bá ti lè lọ, ó máa ń lò. Sọ́kọ́ kan ní kéré káàkiri. Torí pé òwe tí ayé ń pa ẹni tó bá ní làákàyè yóò máa fi ọkàn tó ọkàn. Bí ṣe ń lọ yìí, àbúrò ti ń gbà. Dáadáa ti ń dúró. Yeah ọ̀nà tí dáadọ́ ó sì ju àmọ́ o ṣùgbọ́n kò lè kí àwọn ọ̀dọ́ ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ẹ̀jẹ̀ bá lè eléyìí jẹ́ múlhàp tá a lè kó ẹ̀sìn rẹ̀ tó lórí ju kọ́ṣẹ́ làwọn ṣàgbà aláṣọ́nà àlá kọ́lọ́kọ́ ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ kọ́lọ́kọ́ àwọn olórí àdìsí láyé olùkọ́lọ̀ fún yàrá ìrìnà káàkiri ọ̀dà ọ̀nà ìpolórí àdìsí ìdùnnú alẹ́ ni ìdùnnú ọdún alẹ́ pé yóò gbọ́ sọ pé wà ní ìdíje ọlọ́run sàn lọ fún láwọn ọmọdé níbi ìtọ́lọ́run ẹ̀rọ ọmọ ẹgbẹ́ níbi àlámọ̀ nípa ayé kò sí bíbẹ́ ẹni bá wọn bí jíjà àgbà lẹ́fà bàbá yóò wá dé òkú alẹ́ ìfẹ́sẹ̀lẹ́sọ̀ ẹ̀ka nípa dúpẹ́ fún yín ló kí ni mo ṣe à ìtọ́mọ yín ni ẹni báyìí wọn ló sàn lọ wà níbẹ̀ ní tí bàbá yóò kì í ṣe ẹ̀fọ́ ọ̀gá ọ̀túnbá tó pọ̀ nípa ọmọ ẹ̀rọ kan fún mi. oríṣi kan àbá àgbẹ̀ká ti ń dà nínú ọlọ́run tó ṣe ọ̀rọ̀ ti ah, tó bá ó ní kó láyé kò rí bẹ́ẹ̀ lọ sí ìbáyé òun mú ìyẹn máa wọ́n adẹ̀gbúdọ̀ mọ olú yẹn láti lè fi dìtàmì gbogbo orílẹ̀ wa àtọ̀mọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló kọ́kọ́ lẹ̀ wọ́n nílé náà ọkọ̀ bẹ́ẹ̀ ni wọ́n á kọ́ ọmọ yẹn náà wọlé ìdílé báyìí alùpùpù yẹn náà nígbà tí òṣìkọ́ agbẹ́rẹ́ náà ọgbẹ́rẹ́ náà àgbàdá ń bọ̀ à ọ̀sán àwọn ti wọ́n ti dé apáyà ẹ̀yìn wọlé yìí tó à wọ́n wọ́n ti wọ́n ti wọ́n ti ẹ̀ máa lọ bí jẹ́ bọ́ àwọn olùdókòwò wọn ló ń tòwé tó lọ tó bá àwọn nǹkan wọ̀nyí àti tó bá lè tẹ́lẹ̀ àwọn ìdílé ọ̀gbẹ́ àti ti fẹ́ àti fẹ́ gbé ju ó ti fẹ́ àtìfẹ́ tèmi lẹ́ni bẹ́ẹ̀ báyìí tó ti ní ìdájọ́ ti nípo tó ti ní gbogbo ìtàn náà ní ìgbà pé ó jọba níbi ìta lọ ìjọba yìí ti lè lò èmi ti máa ń sọ fún ìgbàgbọ́ àwọn èèyàn wípé tí kú pírísìpù nínú ìtọ́mùsì ṣe títí nǹkan bá ti sọ plus tó bá ti pọ̀ ìwé rẹ̀ sẹ́yìn kí náà ń pè tí ẹni gíráàfù ju librof yẹn ló fọ́ ni. Abẹ́ẹ̀kọ́, ọba ju wálẹ̀ ń sìn nǹkan yóò ṣì wù. Tí gbogbo lọ́sọ̀ Nàìjíríà, abẹ́kọ̀ọ́ lórí. Tẹ̀lé ilé ìgbàjọ́ kàràchí. Wọ́n lọ yá yá sọ ní káwọn ẹgbẹ́ ní ìjọba ó kéré tó bẹ̀wọ́. Ẹbí ló bàbẹ́ Nàìjíríà, wọ́n pọ̀ ó padà máa gbé ìwé ẹ̀dá tí ó lọ ìlú àti tébù sáwọn ìsìn ẹ̀lọ́pọ̀lọ́ àwọn bá sì lọ sí ìbẹ̀rẹ̀ ní ìjọsìn náà ní ẹgbẹ̀ lẹ́gbẹ̀ òjì náwó nàìjíríà lọ́pàjẹ́ láti rògbò ìtumọ̀ owó yẹn kò ní túmọ̀ ṣùgbọ́n pàtí dọ́là kan ti di ẹ nígbà tó ń tẹ́lẹ̀ ìjẹ́wò ló ń ṣe tó yorùbá gba one hundred and fifty thousand dollars. sọ́kọ́sọ́kọ́ pẹ̀lú oní bíríkì báyìí pẹ̀lú lè fi yẹn nàìjíríà ti six hundred and fifty thousand naira abẹ́kọ̀ ká ní dọ́là náà di ẹgbẹ́gbẹ́ náírà ó ní kíkà lọ olùgbà one and fifty thousand dollars ìṣẹ́ ìwọ́sọ̀ one and fifty thousand táàkì ló pa ọ́ owó tó fi san táàkì níbẹ̀ sábà yóò ló bẹ̀rẹ̀ wọn ṣùgbọ́n ló ṣe ọ̀hún láti bẹ̀rẹ̀ wọn ọlọ́kùnrin ló ní mùsùlùmí gbọ́n àjùmọ̀ láròjìlẹ̀ nínú gbogbo bàbá àbámu bẹ́ẹ̀ náà kàlí pé ìdáka wá lọ́dọ̀ máa fi wá lórí náà èyí gbọ́dọ̀ kọ́ ara lọ́wọ́ nínú nǹkan ẹgbẹ́ sì ló gbọ́ mi ò sọ pé àbúrò wà ní ìyọwà lẹ́kọ̀ọ́ nínú ìyọ̀sìn ìdúpọ́lọ̀ mentality àwọn èèyàn lẹ́jọ́ mẹ́ta yìí a ní láti gbé ìjọba ẹ̀yìn sùúrù ìṣèṣùúrù yóò bá wọn láti lè ọ̀ṣà mọ́ra ẹ̀rọ ní ìjọba pàdé ìlú ẹ̀ ẹ̀sùn polówó dáadáa ló jẹ́ lẹ́sìn owó ló ṣe ẹ̀fà ilé òṣèlú wa mú ìlú kò ilé ìlú wọn wáyé kan kúrò ọdún ilé tó ṣe wí ṣùgbọ́n ọmọ ẹ̀sùn ìdákọ́sà àfàṣìkò ní ìdúgbọ́n ní àgbà àwọn ọmọ tààlà ànípàtà bẹ̀rẹ̀ rọ̀mọ́gọ́ọ̀nù àwọn èèyàn bíi ilé àwọn oríṣiríṣi àwọn àlàǹgbà ìṣẹ̀lẹ̀ lè láì ní ọ̀kadà àwọn ẹ̀yà wa tí wọ́n sàárẹ̀ tó sì tún lè ẹ̀jẹ̀ wọn wọ́n jẹ́ ẹ̀jẹ̀ wọn owó tí wọ́n fi tọ́jú wọn níjọpọ̀ ìná ọlọ́run ló pé níjọpọ̀ ìná ọmọ ẹ̀yà wa tá a ní wọ́n ní accident wípé wọ́n fa apáta láti fi ọdún márùn-ún tí apá òun sì so pa. wọ́n wá ní wọ́n thousand naira láti fi ṣiṣẹ́ tọ́wọ́ ìlú òṣèlú àwọn àwọn pariwo ẹ̀ lórí ìjọsílò ní ìjẹta ìta ní àrí nẹ́ntì lánàá nẹ́ntì kílá bí nẹ́ntì five thousand nìkan pẹ̀lú òkú ọlọ́ ní àwọn tó ń gbọ́ tẹ̀sílò náà ọmọ ẹ̀ àwọn tó ń gbọ́ tẹ̀sílò àti uk ọ̀rọ̀ us ó sì bẹ́ẹ̀ ni èlò lókùn tó lókùn pé káàkiri fíjì yóò tó pé wọ́n lè sọ yẹ ó lè ṣàṣà nígbè káàkiri síbà so bí ẹyẹ ń wọlé abẹ́ta àmọ́lé tó wọlé so àwa ń sọ sí pé ó ti pé o tó ti tó ti pé lọ́mọdé ìlà nítorí wọ́n ti pàṣẹ ìjọba ó ti pé owó tó ti wà bẹ́ẹ̀ sí oṣù tó ń sẹ́wọ̀n náà bóyá ẹgbẹ́ owó tí consultant bẹ́ẹ̀ gbà ní five and six fifty ṣùgbọ́n àrò ògùn ara àkọ́kọ́ mẹ́ta èyí tó tún fún two yẹn tó fún wọn kò náà ṣe yẹn àbí aláṣọ àwọn ọ̀sán ara ó san gbogbo alẹ́ tó tajà àbẹ́ tó fi díẹ̀ sí àbẹ́ tó ṣe pọ̀ sí tí àwọn mùsùlùmí bá lè máa ṣe báyìí kí wọ́n ní aróòrùn mùsùlùmí náà kó bó ṣe yẹ ní máa dínkù torí fi àbí gbogbo àwọn ọjọ́ kópa ọmọ ìyá yìí náà ẹni ló gba ẹ̀rọ lójú ẹ̀sán owó àwọn ọjọ́ ọjọ́ tí òṣìṣẹ́ wa mọ̀ ṣe òun náà àti gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtàwọn tó ń ṣe é ní kọ́kọ́ tó ń ṣe ní gbàgbà kọ́lọ́pọ̀ tó kò wá láti ìlú tójú báyìí lọ kálífà náà ó túbọ̀ lọ lọ́wọ́ tójú báyìí رحمتك يا ارحم الراحمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما لا يكفي ان شاء الله تعالى ولا نلقى عن التفسير بطبيب هذا اليوم تركت تفسير من الزهراء àti lọ́sàkì yóò tún kọ́ntínú láti máa ṣe ní ààyè yìí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته